kọlọ̀lẹ̀ bá aṣáájú wa ọ̀gá wa anabi wa muhammad ìkẹ́ ọlọ́run àti ìgẹ́ ọlọ́run tí a ní kọ́ba anabi ọlọ́run jẹ́ ọba ara alẹ́ ẹ̀ kọ́ba àwọn sọ̀hábà rẹ̀ kọ́ wa bá gbogbo àwọn tó bá tẹ̀lé wọn pẹ̀lú dáadáa kọ́lọ́n jẹ́ ọkà wa náà kọ́lọ́n ọba ọba àlíkẹ́ ọlá sí àwa náà lẹ́ni ire iṣẹ́ ire ìwà ire ọ̀rọ̀ ire ìrìn ire ìṣesí ire téèyàn fi jẹ́ ni ire ọlọ́run kò fìrọ̀ wá lọ́rùn ìkẹ́ ìgẹ̀ náà gbogbo àwọn tí ó wà lẹ́yìn tiwa náà ọlọ́run ọkàn wọn lópin ìgbà tí àwọn náà bá wà lórí dáadáa àti déédéé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 ntí sẹ̀ríà sílámù pẹ̀lú ẹ̀ òun ni bídà gbogbo bídà wa ni ànú ni gbogbo ànú wa ni kò síbi kan tí ó rìsọ́ọ̀tì sí tó juná ọlọ́run ọba ọba àlekè ọlálọ abẹ́lọ́run pẹ̀lú orúkọ ẹ̀ tó dáa jùlọ àti àwọn ìròyìn ẹ̀ tí fi ga jùlọ ọlọ́run bá wa pa náà dẹ́bọ ọlọ́run bá wa pa ẹbọ náà rẹ́ ọlọ́run wa bá rẹ bídà ṣètánì ńlẹ̀ bá a gbé súnà ànábì wa Muhammad ga wáàsí wa ti Ramadan àtọdún yìí lẹ́yìn ìgbà tá a ti sọ àwọn ọ̀rọ̀ kan kọjá before kí ọba àlekí ọlọ́ tó dán wa wò pẹ̀lú ọ̀rọ̀ covid-19 ètí à ń pè ní coronavirus ọlọ́nkọ́lá wa ń bẹ̀ o ọlọ́nkọ́lá wa níbẹ̀ o ọlọ́nkọ́ tu wa ń bẹ̀ o allahumma inna na'udhu bika min al-baras wal junun wal judham wa min sayyi asqam allahumma inna na'udhu bika min al-baras wal junun wal judham wa min sayyi asqam اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام والكورونا ومن سيء الأسقام آمين يا رب العالمين ọ̀rọ̀ gíra tí a ń sọ bọ̀ látìgbà tí a ti bẹ̀rẹ̀ sí ṣe Ramadan yìí ọ̀rọ̀ òun náà ni a fẹ́ kọ́ntínú láti máa sọ láti ìpìlẹ̀ ọjọ́ láti ṣàlàyé pé tá a fẹ́ sọ nípa gíra àti júwe ẹ̀ kọjá àti ṣàlàyé lórí ẹ̀ kọjá àwa ń ṣàlàyé pé gíra yìí mẹ́rin ló pín sí ghiratu zawji ala zawjatihi owú tí ọkùnrin máa jẹ lérí ìyàwó ẹ̀ lábẹ́ eléyìí hun àti mápèjúwe tó pọ̀ wá bíi ti Umar ibn al-Khattab bíi Umar tó ṣàkíyèsí lérí àwọn ìyàwó anabi wa Muhammad Saadu bin Ubada amápèjúwe tiẹ̀ náà wá kọ́dà arákùnrin kan lọ sógun. So tó lóun ń lọ lílọ́wọ́ ìyàwó òun tà nábì ní a mú nǹkan ìjà lọ́wọ́ o ó ṣeé ṣe kó délé kọ kan tí ẹ̀mí rẹ̀ ọ́ kọ́ a ti sọ yẹn náà kọjá tó délé tó báyàwó ẹ̀ tó délé náà nábì kan ti sọ kọjá a dẹ̀ ti sọ irú owó wo la fẹ́ kọkùnrin ó ní lórí ìyàwó rẹ̀ tí òfin ní kọ lọ́lọ́run a sọ kọjá kí láàfin mọ̀ pọ́kùnrin jowú a sọ kọjá kí ló fà á lóde òní tí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ò jowú lára ìyàwó wọn mọ́ àti sọ kọjá a lè ti pàkíyèsí nípa ọ̀rọ̀ ní owó dénà pétọ́ béèyàn ti jẹ́ ní tí ó da béèyàn ti jẹ́ ní tíṣẹ̀rí òfin ara mọ́ lónìí pẹ̀lú ògo ọlọ́run a fẹ́ sọ̀rọ̀ nípa gíratul azawjati ala zawjiha owó tí obìnrin máa jẹ lórí ọkọ rẹ̀ sẹ́mi pé owó mẹ́rin la fẹ́ sọ owó tọkùnrin ń jẹ lérí ìyàwó ẹ̀ ó di méní owó tíyàwó ń jẹ lórí ọkọ ẹ̀ ó méjì owó tí obì ń jẹ láàrin ara wọn tí wọn bá jọ wà nílé ọkọ ìyálé ìyàwó ìyàwó nọ́mbà one ìyàwó nọ́mbà two ìyàwó nọ́mbà three ìyàwó nọ́mbà four ẹni bá mú one and two àwọn méjì ọmọ jowú ẹni bá mú one two three àwọn mẹ́ẹ̀tọ́ ọmọ jowú láàrin ara wọn ẹni bá sì mú one two three four àwọn mẹ́rin nínú ọmọ jowú láàrin ara wọn bó wọn ti jowú yẹn afẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ òun lówó kẹta owó ẹlẹ́ẹ̀kẹrin owó alqarinu wa qarinuhu alghiratu bayna alqarini min qarinihi àjọ ń tajà àjọ ń tèso lọ́jà àjọ ń ta kàngú ń sàfáà àjọ ń kọrin àjọ ń ta mọ́tò àjọ ń tarin àjọ ń dupò ìjọba òjòwú ni wọ́n máa jẹ́ láàrin ara wọn bó wọn ti wá jowú rẹ òun lówú kẹrin tá a sọ àti wá parí owó tàkọ́kọ́ àti mẹ́nu lówó ti ẹlẹ́ẹ̀kejì owó kejì ni owó tí obìnrin jẹ lérí ọkọ rẹ̀ bẹ́ẹ̀ ni obìnrin ó jowú ṣé rówó tóbìnrin ọmọ jẹ lérí ọkọ rẹ̀ yóò pọ̀ ju owó tọkùnrin ń jẹ lórí ìyàwó ẹ̀ lọ mo ti fẹnu kan kọjá ní pé bóyá ntí òjò obìnrin lè jowú pọ̀ lórí ọkọ ni pé bóyá ń gbà tí ó já sí pé ọkùnrin fẹ́ wọn jobìnrin lọ tí ọmọ àwọ̀ pé èyí tọwọ́ mi tẹ̀ yìí ẹlòmíì ò tún gbọ́dọ̀ gbà lọ́wọ́ mi mọ́ torí inú tọ́ wọn lóde òní tá ní purọ́ tanra wa jẹ ọkùnrin lọ́wọ́n jù tá a bá wá ń pọkùnrin ọkùnrin tó tọkùnrin ni kì í sọkùnrin o kọlọ nwa wá jẹ́ kóbìnrin kó ire kọ́ lọ́kì kọ́ wá fẹ́ ọkùnrin tó tọkùnrin tá à ń pè lọ́kùnrin kó rí fẹ́ à yẹn ni o tó mọ̀ pé à kẹ́ni kó tún wá gbélé yìí ní ọwọ́ mi ẹlòmíì ọkọ kì í yọ̀ mọ̀ pé à àbúrò mi ń bẹ́ àǹtí mi wà nílé ìwé rọ́kọ̀ ibi tẹ́mi tó wá kiri bọ̀ yìí kẹ́ni kó tó wá lóun ọ̀dà mi padà lọ sí àkó sí ntọ́jọ́ o ẹnìkan ò lè gbọ́kùnrin yìí lọ́wọ́ mi ẹnìkan ò lè gbọ́kùnrin lọ́wọ́ mi tẹ́ ẹ bá di wọ́n ọmọ tí a ń bí jù lórí ilẹ̀ lónìí obìnrin ní ń pọ̀ jù tí a bá kóbìnrin jọ tí a bá ní kọkùnrin kọ̀ọ̀kan máa fẹ́ bìnrin kọ̀ọ̀kan obìnrin tí ó padà sẹ́kùn lẹ̀ yóò tó kọkùnrin kọ̀ọ̀kan ó bóbìnrin mẹ́fà mẹ́fà ó sì tó sẹ́kùn lẹ̀ wọ́tàlì iman báyọ̀ yẹn ló fà á pípé nu tó wọ́n jù láyé nísìnyí fóbìnrin ọkọ ni ìyẹn lọ́fà tó wọ́n fi pọ̀ fẹ́ni tọ́wọ́ rẹ̀ bá ti tẹ ọkọ pé wọ́n ọwọ́ mi tẹ́lẹ̀ yìí kò tún gbọ́dọ̀ bọ́ mọ́ kò tún gbọ́dọ̀ bọ́ mọ́ ni wọ́n fi máa ń ṣàdúrà pé tọ̀ ẹ bá ń ṣàdúrà o ọlọ́mọṣẹ́rù mi dẹ̀rù ẹlẹ́rù o ìwọ ọkùnrin ẹlẹ́rù jẹ́ ń wí o má rò pé má rò pé báàgì ti ń gbé lọ́jà <laughs> àbí àwọn ẹrù tó kó sí ṣọ́ọ̀bù ti ń ta òun kọ́ o páńpẹ́tọ̀ ọlọ́mọṣẹ́rú adẹ́rú ẹlẹ́rú o ìtumọ̀ ẹni kọ́lọ́ mọ́ sọkọ mi di ọkọ̀ ọlọ́kọ̀ báwọn afábá lò dé tí wọ́n ń sàdúrà àwọn obìnrin máa fowó lẹ̀kẹ́ ẹ̀dàkùn afẹ́ bá mi tọrọ àdúrà ẹ̀rú ọlọ́mọṣẹ́rú ẹlẹ́rú o àfọmọ́pẹ́tọ̀ ẹ̀rú yín ọlọ́mọṣẹ́rú ẹlẹ́rú o sórí bí wọ́n ti ń sàdúrà fún ìyàwó ìyàwó kọ́kọ́ rẹ̀ mọ́ níyàwó mi bẹ́ẹ̀ wọ́n ń zelé wọn náà lérí ń bò mí pé kí wọn náà má dẹrú ẹlẹ́rù ó tó bẹ́ẹ̀ náà kóbìnrin ó jowú nítorí sábà pé kọ̀sọ́kùnrin ó sì lè jẹ́ pé ní ti ń fa nígbà míì sẹ́ẹ̀mọ̀ tóbìnrin bá jẹ́ obìnrin gidi tó ṣe pé ọ̀rọ̀ fẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ń dùn mí jẹ́ ń fọ̀rọ̀ lọ ọ̀rọ̀ kìíní ń dùn mí ta ni ọba ń dunnú pẹ̀lú ẹ̀ obìnrin gidi kò ní lómi lẹ́yìn ọkọ rẹ̀ tí nǹkan bá ń ọkọ ẹ̀ ní sọ fún tí nǹkan bá ń dùn mọ́ ọkọ ẹ̀ ní sọ fún níjọ́ bá rí ọkọ ẹ̀ ní sọ fún níjọ́ tó bá ọkọ ẹ̀ ní sọ fún kẹ́nìkan wá fẹ́ fẹ́ ọkọ òun yóò máa ha nígbà tọrọ tiẹ̀ bá mi lójijì ń ní ta sùn lóru tí mo jí wọn ẹsẹ̀ kan náà wọ́n dá mi lóhùn ta dẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ tílẹ̀ fi mọ́ka tó máa lọ bí iṣẹ́ tírú ẹ bá tún wá ṣẹlẹ̀ nísìn ká gbọ́ wà lọ́dọ̀ ẹnìkan ah, ta ni màá jí lóru gbogbo àti àwọn lọ tí àwọn dárí ibi iṣẹ́ ọ̀dọ̀ mi bí wọ́n ń dé sí a sọ̀rọ̀ a ṣe gbogbo ẹ̀ kí wọ́n wá fẹ́ dárí ibi iṣẹ́ jọ kan kí wọ́n wá darí sọ́dọ̀ ẹlòmíì kí wọ́n máa pínjọ́ láàrin ẹ̀mí àtẹnìkan ah, ọlọ́mọ jọ ṣẹlẹ̀ sẹ̀yìn pé tó bá rí gbogbo ọ̀rọ̀ tí ń bọ́rọ̀ tí ń bọ́kọ̀ rẹ̀ dámọ̀ràn náà tí wọ́n fi ń ọ̀rọ̀ sọ àtọ̀rọ̀ bàbá ti dárí ibi sí òun àti ẹni tí ni ó fi mọ́ njọ sunday tí ọba lòbí kan òun àti ẹni kẹ́nìkan máa bá a pín alẹ́ òun kẹ́nìkan máa bá a pín sunday òun ẹ̀dá kan ó tó wàhálà bí ó tó wàhálà torí kò ní ríbi tí ó mí sí mọ́ kò ní rẹ́ni fọ̀rọ̀ lọ̀ mọ́ kò ní rẹ́ni bá a dùn ọ̀rọ̀ ẹ̀ mọ́ tínú ẹ̀ bá ń dùn kò ní rẹ́ni bá a dùn inú mọ́ torí dáadáa tó wà lára ẹ̀ nígbà tí ò ṣí àǹkàn ẹlòmíì tẹ́ẹ̀tẹ́lẹ̀ ó tó kómìnir ó jowú nítorí ẹ̀ náà bóyá ṣẹ́ẹ̀sì mọ̀ lọ́n dọ́kùnrin dáadáa kọ́dà ọkùnrin tí ó rí bẹ́ẹ̀ náà ó yẹ kọ́ kọ́ ọ àwọn ọkùnrin kan bẹ tọ́lọ̀ ń dáadáa ọkùnrin tí ó bá wá rí mo sọ yìí náà ó yẹ náà kọ́ ṣe Ah ìyàwó mi mo dúpẹ́ tọ́lọ́ ní nfẹ́ ru rẹ̀ tí n bá tiẹ̀ wá fẹ́ ọgbọ́n ta ni wàá fẹ́ tí ó dàbí tiẹ̀ mi ò róbìnrin náà sẹ́yìn pé tí a bá ń sọ̀rọ̀ ẹ̀ pẹ̀lú obì kí ni obì ọmọ ṣe yóò máa dùn ni yàtọ̀ sí pọ́fọ̀rọ̀ lọ àwọn ọ̀rọ̀ kan bẹ tọkùnrin náà máa bóbìnrin sọ my darling ìjókòólẹ̀ ìjókòólẹ̀ ìjókòólẹ̀ ah in fact ìjọ tó ti wọlé mi èmi gan mọ̀ pé life mi change sí dáadáa mi ò lè fi ẹ́ ṣeré o mi ò lè fi ẹ́ ṣeré. kí nínú òbí wọn ṣe àwọn ọkùnrin mọ̀rọ̀ sọ jèmi báyìí lọ wẹ̀yìn tẹ̀ ń wo mi náà ọ̀pọ̀lọpọ̀ yín mọ̀rú ẹ̀ sọ jèmi lọ gbogbo àwọn ọ̀rọ̀ yìí tó bẹ̀ ń bá ń gbọ́ níjọ́ tó bá fẹ́ níyàwó kejì yóò di wàhálà pé síbó lòun fẹ́ràn mi ni ni ẹ dákun tó bá rò débẹ̀ òun bẹ̀rẹ̀ òwò ta ni ọ̀rọ̀ pẹ̀lú obìnrin bẹ́ẹ̀ lomi ti mọ̀rọ̀ sọ pẹ̀lú obìnrin bẹ́ẹ̀ lẹ́ lomi mèrè ṣe pẹ̀lú obìnrin bẹ́ẹ̀ lẹ́ lomi mèrè paṣẹ pẹ̀lú obìnrin bẹ́ẹ̀ lẹ́ lomi má wà dáadáa pẹ̀lú ìyàwó ẹ̀ tíyàwó ni ah balaji bá wọlé ní sèpogbo ntàn ròyìn ní sèpogbo àgbàgbé tọkùnrin bá wọlé tọba sọ àpárá lẹ́nu lé ìyàwó gan ọmọ ni yọmọ yí káàkiri njọ tọba fẹ́ níyàwó mi o ti dáná kalẹ̀ o ti jẹ gbèsè o ti wọ wàhálà tọkùnrin sì gbọ́dọ̀ fìfẹ́ bọ́ ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ ìfẹ́ tó fi fi bọ̀ òun náà kọ́ wá sọ pé ó fẹ́ pín ìfẹ́ òun pẹ̀lú ó súnmọ́ pé yẹn lọ́fà tó wo obìnrin fi ń ṣe kínni ti fi ń pọ̀ ṣe ẹran tí ń gbà míì náà ọlọ́run dáhùn obìnrin gbà míì àánú máa bẹ́lẹ̀ mi wọn sọ́kọ́ obìnrin tó bá jóbìnrin àánú ọ̀ lára ẹ̀ sí ọkọ rẹ̀ yóò máa bọ́kọ ẹ̀ lò pẹ̀lú àánú kó tó jí ó ti dáná kalẹ̀ bí kinní kan bá ń sọkọ rẹ̀ òun náà ti sàárẹ̀ bí kinní kan bá ń sọ kíro obìnrin bẹ́ẹ̀ ti ń ṣe bẹ́ẹ̀ pẹ̀lú àánú pẹ̀lú ọkọ òun kọ́ wá rí pọkọ̀ yìí tó fẹ́ ní ẹ̀dàkúnbó ní òrìlá àwọn tí ń fa tóbi fi ń jowú wọ́n pọ̀ dáadáa omi tiẹ̀ wá wà ọlọ́run kẹ́ ọkùnrin mi tó bá mi ṣe lálásìkí tó yẹ péjọ tí ìyàwó òun ti délé rẹ̀ ó lè jẹ́ pé ìyàwó yẹn ibi títí ń bọ̀ ó lè jẹ́ pé lè tálíkà ni ìgbà tí ọ̀dọ́dọ̀ ọkọ ọlọ́run sọkọ ní alásìkí kó sọ pé alájì àní wọ́n ni wọ́n fẹ́ ṣe àbúrò mi kan wá ní dáàdi sọ pé kò lọ skul lánàá alájì ti ní ẹ́ pé tí lọ skul wọ́n ní skul fíìsì rẹ̀ nǹkan kan ẹ̀yọ́ ní ah skul fíìsì àbúrò ẹ̀ bá wo ok ok ok ok lọ skul fíìsì yẹn wọ́n one twenty ṣé kì í wọ mọ́tò ni máa hundred naira tí ọba darí hundred naira ṣé kì í jẹun skul ni Ah, máa ń jẹun èlò wọn máa ń fún lówó oúnjẹ lọ wọn fún three hundred wọn bá fún ọdún ok ok ok sí gbogbo ẹ lọ sí lọ sí kó jẹ yọba sí yọba gbélé pé òun ti sí gbogbo ẹ yọ máa ń kó sí three hundred thousand yọba ní ah, dádì àti mọ́mí ní onídìí tí wọ́n fẹ́ ra o ẹ fún ọ láfẹ́ mílíọ̀n ẹni mo ní kí wọ́n lọ sanwó sukú ọmọ yẹn kí wọ́n dẹ̀ mú yútó bí ó ṣe táìmù yìí tí ò ní ní tọ́ba di táìmù tí ń bọ̀ kó tó rán mi ní etí o ẹ dákun ìyàwó tí yẹn kóró owó bẹ̀ fún tọ́lọ́ kó fáwọn mọ̀lẹ́bí rẹ̀ kí ya ìyàwó wọn ọmọ se tó bá dé tó fọwọ́n jíjẹ́ fáwọn òbí rẹ̀ kí làwọn òbí rẹ̀ náà wí tó ọlọ́run yìí yọ ọkọ̀ ń bẹ́ o ọlọ́run mẹsẹ̀ rẹ̀ dùn wọ́n náà pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ o lọ́ba díjọ́ kan bá ní bàbá rẹ̀ àti ìyá o fún wọn níwèé o bí kún lọ́ba a ah, mi ìmọ̀ pé dáadé mi síbi tá a ti wá tọrọ ẹ̀ńjọ́ sí ẹ̀ rẹ́ǹtì ẹ̀ ní ah, ọkàn ok ok ok ẹ bá mi pé lágbájá kó bá mi wálẹ̀ kékeré kan ẹ bá mi sọ fáwọn ọmọ kan lọ kó two bedroom flat síbẹ̀ fún dájú àtìmọ́mí ẹ kí wọ́n lọ gbé bẹ̀ náà ṣe àǹfààní ọkùnrin ti ṣe bẹ́ẹ̀ wá tí ó kọ́lé fún àbáyáwá sí ayáwó rẹ̀ tí ó tún náà wọn lọ́mọ ká tóbìnrin yìí náà ti wo pé ibi tóun dé yìí alihamudulilayi bàbá àti ìyá náà ń ṣe kíni wọ́n ń dúpẹ́ kọkùnrin wa ló ń fẹ́ níyàwó mi ṣe mọ̀ pé yìí ti ń ṣe ìnáwó ilé àná ní tó ti ṣe fún yàrá ìyàwó rẹ̀ dùn rí aṣọ ọ̀gbà ní ń wọ̀ mọ́tò ọ̀gbà ní ń gùn ọkùnrin wa ní tọ̀yìn tọ́kàn nísìnyí kó fẹ́ ní à ẹsẹ̀ kan ní wò pé ẹ́ ndúró ní tí mo béèrè school fees àbúrò mi one twenty mo béèrè five hundred wọ́n fún mi tí àwọn kejì bá wọlé yóò mọ̀ di two fifty torí wọ́n sọ pé àwọn fẹ́ ṣe sí one thousand and nineteen wọ́n rà fún mi bí àwọn kejì bá wọlé nísìnyí ó lè máa two thousand and twelve o tí wọ́n làwọn fẹ́ ra ti ìyàwó kejì ẹsẹ̀ kan náà ni ó sí six plus seven papọ̀ tí ó fún rìsọ́ọ̀tì tí ò ní jẹ́ ọ̀rọ̀ náà lọ pé a kìíní yóò dínkù ẹ dákun tó bá kó owó yìí náà dínkù náà gẹ́gẹ́ bọ́lọ̀ ti fìfi owó sóbìn ẹlẹ́mìí ṣé yọ gbà kó níyàwó mi kó ní faramọ́ torí ọmọ wò pé a bí ìnáwó yìí ti ń lọ kò ní bí n bá béèrè ganan wọ́n kàn ní asọ́mọ pé kejì ẹ̀ náà máa request tí n bá dìmáàndì wọn ni ah ipa mi ọ̀ka méjì nísìn ipa mi ọ̀ka méjì ẹ̀rí àwọn ìyàwó méjì mírí wọn ń siri báyìí wọn ń siri báyìí ipa mi ọ̀ka méjì báyìí nísìn lórí <laughs> ibi tá a jòkó yìí náà ó mẹ́ta wà láàrin wa ó méjì wà láàrin wa kọ́dà bá ti jòkó kòrónà yìí náà ìkòkò kòrónà yìí náà dún méjì lọ́wọ́ kọ́ wa <laughs> kódà wọn mẹ́ta lọ́wọ́ gan mọ́ wa ìbádà wọn sì ń ṣe ọlọ́wọ́ gbà níbàdà ẹsẹ̀ kan ló bí ọmọ ah, tọkọ bá ti béèrè pé nǹkan ọgbẹ́ yìí ọmọ pé ti di méjì ipa mi ò ní káyọ̀ nísì ipá mi ò ní káyọ̀ obìnrin ó ti máa rò pé ah gbogbo ìnáwó tọkùnrin yìí ṣe ó ṣe kí ni yóò já wálẹ̀ yóò dínkù yóò fakojò owó ṣé wàá mọ̀ pé èyí tó tún wá le ju gbogbo eléyìí nínú lọ ṣe rí gbẹ̀yìn bá fẹ́ yàwó kan tí ìjọsẹ bá dán dáadáa ìjọsẹ tó dán o tọ́ba ti wá gùn lẹ́mìí tẹ́yìn méjì ti wọnú ara yín àti níyàwó kejì ó lè tọ́rẹ́ mi ìsọ̀rẹ́ yín ṣe kínní ó ti gùn ẹ̀dẹ̀ ti wọnú ara yín gbogbo tí dàyẹn pọ̀ dáadáa ó ti dàyín papọ̀ ẹ ti jọ bímọ ẹ kọ́lé ni níjọ tí ọ̀fẹ́ òní òun náà ní ńgbọ́ ẹ̀fẹ́ fẹ́ra yín tán ẹ jọ bẹ́ẹ̀ ti rówó ra ilẹ̀ ni ẹ jọ mọ bẹ́ẹ̀ ti rówó kọ́lé ni ẹjọ wọn bẹ́ẹ̀ ti rówó rán mọ ní ilé ìwé ni ẹjọ bẹ́ẹ̀ ń gbọ́dọ̀ wà wà ronú pé tọ̀ntọ́ kan ní sinipọ fẹ́fẹ́ yóò ní sọ gbádùn ntí ọkọ̀ wí fún ni pé sọ gbádùn ṣé tọba wa fẹ́ kejì nísìn njọ́ tí mo fẹ́ ọ ọ jáde sukùl mi náà jáde sukùl ni òun ṣiṣẹ́ mi náà ṣiṣẹ́ láfi ralẹ̀ òun ṣiṣẹ́ mi náà ṣiṣẹ́ láfi kọ́lé yìí òun ṣiṣẹ́ mi náà ṣiṣẹ́ láfi táwọn ọmọ mọ́tò táǹgù yìí gan njọ́ tó fẹ́ lọ rà tí wọ́n pè ní eight million mo kó two million kalẹ̀ ṣé ìyàwó kan wà dénsì yóò wá sọ pé ilé ọkọ mi àbí yóò wá máa sọ pé mọ́tò ọkọ mi yóò máa pé kìnnì kan ọkọ mi tèmi rẹ jọ ṣe kínní ah kò ní í ṣe ṣe kò sí ní tó bíi wọn ti kọ́dà kọ́ mọ̀ ní kọ́bọ̀ nu gbogbo ń kọ́ ṣe kó ṣe pọ́kọ́ ń bọ̀ njó ti fẹ́ náà ni tí wọ́n bá ti pẹ́ ìtàn alájọbí wọn jọ máa ṣépè níbi dúkìá o ìyàwó sì máa gbà pé òun wà ń bẹ táwọn jọ ṣe kí ni àwọn jọ ṣe ni kọ́lá kọ́ mọ sọ fún pé èmi náà ní ń fọ́n lówó oúnjẹ yóò ní sẹ́sẹ̀ mi ọ̀dánlé rẹ lórí mi fún lówó sẹ́sẹ̀ mi ọ̀dánlé rẹ lórí mi fún lówó kò sí ní tẹ́fẹ́ wí òun náà mọ̀ sí pé alájọbí ni pé tọ̀ níjọ́ tí mo sì fẹ́ wọn ẹ máa wò ó wọn ní kọ́bọ̀ lọ́wọ́ níjọ́ tó fẹ́ mi tì ní kọ́bọ̀ òun náà ó ṣiṣẹ́ èmi náà ní ṣiṣẹ́ tí bó mi mi náà mo ṣe tí mo fi ra mọ́tò iṣẹ́ òun náà mi ṣe tí mi kọ́lé àmọ́ tí wọ́n mọ̀ pìtàn ni pé níjọ ọmọ fẹ́ lọ bí léèrè ilé mẹ̀rẹ́ǹtì là ń gbé èmi mo délé ẹ̀ tó rówó ra lẹ̀ èmi mo délé ẹ̀ ra èmi mo délé ẹ̀ ti ń bọ̀ kò ṣe wàhálà ń o kò ṣe wàhálà ń o tẹ́ ẹ bá ti jọ pẹ́ tẹ́ ẹ bá yín tọ́lọ̀ ní kẹ́ láwọn achievement yóò bí owó lálá jáde yóò bí jáde sọgọtẹ dasi bóyá yẹn lọ fà á mò ń ro àwọn nǹkan tó fà á tó fi lè jásí pé owó obìnrin máa ń le ju ti ọkùnrin lọ lára pé afẹ́fẹ́ yàwó lé wọn ṣé wàá rí owó yẹn ó le tọ́ra wa wọnú alukur'an nígbà tá a dé sọ́tò ìbákàrà àyà thirty five àwa débi àwa bá àyà kan bẹ̀ tí ó fà á tí ó jẹ́ kó owó obìnrin ó le lọ́dọ̀ ọkọ rẹ̀ léyìí tó bá jásí kó bí ìtọ́ yẹ kéèyàn ọ̀fẹ́ lọ́fẹ́ ni o béèyàn bá so obìnrin fẹ́ ń gbà mí ta ń wí ọ̀rọ̀ kò ní jọra wọn o ẹ máa gbọ́n tọ́lọ̀ ń fẹ́ sọ níjọ́ tọ́lọ̀ ń dáadáa mà tán látara bó wọn ti dáyàwó rẹ̀ nígbà tọ́lọ̀ ń fẹ́ kí ẹ máa gbé àlìjẹ́nà ọlọ́ni ya Adam uskun anta wàsà òjú kàlì jannata ìwọ àtìyàwó rẹ̀ máa ṣe kíni ẹ máa gbé àlìjẹ́nà wọn ìjọ náà lọ́hùn tí wọ́n fẹ́ dá wọn yọ lára rẹ̀ nígbà wọn wà gbálí jẹ́nà wọ́n tún jọ ń gbé ní àlìjẹ́nà wọ́ọ̀kù láàmì ní àrọ́gàdà ẹjọ́ máa jẹ́ kẹ́ ẹ máa gbádùn nínú àlìjẹ́nà ẹ̀ ìtúnṣe ìtọ́mà ibi ọba wù yín ni ẹjọ́ rìn sí wàlà taqraba hadihi aṣajarata ẹ̀yin méjèèjì ẹ má débi igi yìí ni fatakuna mina zalimin kẹ́yìn méjì wà ní alábòsí ẹ̀ẹ́dì pé ńgbà tó lọ́n fẹ́ sọ̀rọ̀ kí ni ń ṣe? ń wọn papọ̀ ń wọn papọ̀ ń wọn papọ̀ bí èèyàn bá fẹ́ mi tó jẹ́ tètò ipá rẹ̀ wọ́n bá ti yọ tó bá fi lè fẹ́rù ìyàwó bẹ́ẹ̀ tó yẹ pé wọ́n jọ ń jẹ ni wọ́n jọ ń mu ni wọ́n jọ ń segbá ni wọ́n jọ ń sàwo ni bọ́lọ̀ ti ń kára màtà wà papọ̀ yìí làwọn méjì náà jọ ń kó papọ̀ àti gbẹ́gẹ́ nìkan wọlé ọ̀làgbára o yóò lágbára torí pé àdámọ̀ yẹn ti wá látàyà nẹ́bí àdámọ̀ alẹ́ ìsọ̀látù wasalam alẹ́ ìsọ̀látù wasalam tọ́ sẹ́rí tí mo wá sọ yìí wo tí mo sọ yìí ó ṣeéṣe kọ́ wá òun ní bí obìnrin kó lè jowú nítorí pé ọkọ mi fẹ́ ṣe kí ni èyí tí mo sọ yìí mo sọ pẹ̀lú gbìyànjú ni àwọn míì tó ń fà á tẹnu mi lè mọ́ láǹfààní àti sọ́ọ́lì ni tí ń fa kómi ò tún máa jowú torí pọ́kọ mi fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ fẹ́yàwó lé mi nígbà fẹ́yàwó lé nígbà ìdí pàtàkì tó wú obìnrin ò fi lágbájú tọkùnrin lọ nínú ètò tọ́lọ̀ ń fi lérí ilẹ̀ tí kọ́tsọ̀ mi ìyẹn sì fara mọ́ bọ́fẹ́ tó jásí pé àwọn ọlọ́làjú tòní wọ́n fẹ́ bi ètò yẹn ṣubú bí wọ́n sì ti ń bi ṣubú tó ayé ń bàjẹ́ sí ni kí lè tòun gbogbo wa la mọ̀ pé tọkọ àtìyàwó bá fẹ́ra wọn lọ́pọ̀lọpọ̀ gbà ọkùnrin ní jẹ́ aláṣẹ kọ́dọ̀ ọkùnrin tí ó bá lè sàṣẹ́nu ilé ara rẹ̀ gbogbo aráàlú ọmọ gbogbo àwọn ọmọ òpè irú ọkùnrin wo ni ṣé bọ́kùnrin ni ọ́ ṣé bọ́kùnrin ni ọ́ èébú ni kọ́kùnrin mọ́ta ṣe pa ní inú ilé rẹ̀ ẹ dákun jẹ́mọ́ ní ètò ọlọ́run ẹ máa wò ó èmi lọ́kọ nínú ètò ọlọ́run gbogbo téèyàn fi sọkọ tóyàn fi sọkọ ọba mi ṣe kí ni ó tún bùn mi jíjẹ mímu ọwọ́ mi ní ti ń wá níná nílò ọwọ́ mi ní ti ń wá ilé gbígbé ọwọ́ mi ní ti ń wá gbogbo ètò tó yẹ kọ́kọ́ ó ṣe tí ó fi máa jọkọ ń wá lọ́wọ́ mi ẹ dákun tí n bá sọ fún yàwó mi pé mo fẹ́ fẹ́ yàwó o tọ́ba ní òun ọ̀gbà o tí mo wá dúró tán pé sámú ìsà fẹ́ tó náà wá dúró pé pé sámú ò ní fẹ́ sẹ́mọ̀ pé tó di parangida agbára mi padà lò agbára ni pé wọ́n ráìtì mi ní kí n fẹ́ yà ń tọ́ bá ṣe kó ṣe salamu alaykum the highest tí o sì kókó lọ tó bá fẹ́ kó lọ yọ ọmọ ronú ọmọ ọmọ tí mo ti bí ta ní òmójútó wọn séyìí tí ń bọ̀ yìí ní òpó òmójútó ọmọ mi yọ ọmọ ronú gbogbo àǹfààní tí ń ṣe tí ń ṣe tí ń ṣe ìṣẹ̀lẹ̀ yìí ó bọ̀ sílé yìí ọ̀bọ̀ sílé yìí ọ̀bọ̀ kò ságbára kan tó fẹ́ lò mọ́ irú agbára táwa níyẹn obi ò sé kíni tá a bá ní mo fẹ́ fẹ́yàwó tó mi bá lọ́wọ́ gbà èyí ò fẹ́ yọ̀ fẹ́ kò sí ní jọ́sìn èyí ò lu agbára wọn ẹ dákun agbára wo lóbi ní kò ságbára kan tó ní kọjá kójówú torí pé bá ọ̀lẹ́ni ọ̀lẹ́ni kò lè pàṣẹ lérí ọkùnrin ọkùnrin ló lè ṣe tó bá sì di pàráǹgíta tán àṣẹ ọkùnrin ní òṣèkí ni ní ọ̀sẹ̀ àṣẹ obìnrin ò ni kò lè ṣe àmọ́ ibi tọ́lọ̀ ń fa agbára tiẹ̀ náà sí agbára táwọn afẹ́ ibi tọ́lọ̀ fèsì ni kó ṣèkí ni kó jo owó kọ́ da ogun ẹ̀ lójúrú nígbà owó bá gbóná dáadáa kí lọkùnrin ó ṣe yóò jòkó yẹ tó bá jowó tó jowó tó jowó tó gbóná tọkùnrin bá rí gbà ṣé torí pé mo máa fẹ́ fẹ́ ìyàwó náà gbogbo tẹlifíṣàn two million ìyàwó mi ti fọ́ obìnrin kan jò ní lọ́ọ́ lọ́ọ́ tó ń ṣe tó ń ṣe tiẹ̀ tó burú díẹ̀ tá à ń parí ẹ̀ fún wọn jò ní ọkọ rẹ̀ ra mọ́tò kan thousand and nineteen model tuntun bóyá ìlọ́kọ́ra kọ́ ara mọ́tò tán òun tí ọkọ tí ní lẹ́mìí pé wọ́n fẹ́ àwo tẹ́ẹ̀tẹ́lẹ̀ ìsìn ń ṣèpalẹ̀mọ́ ṣùgbọ́n tílé ọ̀ mọ̀ àsìkò tí tílé ọ̀wà mọ̀ sí ó lè dé àsìkò tó kọ́ra mọ́tò ìyàwó tílé wá gbà pé ok mọ́tò tó ra yìí pẹ̀lú ọlátọ́kọ́jọ yìí ló bí pé ọ̀fẹ́ èkejì kò sí láìví ìyàwó náà sì mọ́kọ wà wọ́n ra mọ́tò fóun náà ti ń gùn àmọ́ torí kúrò tó tọ́ ẹ̀sẹ̀ ra wọn ó gbà pé torí ẹ̀ ló fi fẹ́fẹ́ ìyàwó kejì kí ló ṣe ọ lọ rẹ buyọ̀ gbà tọkọ sùn tán lálẹ́ ó sì gbé kinní agolo yọ ó sì hópin mọ́tò yẹn ibi wọ́n máa ń rọ ọ́ìlì sí nínú mọ́tò ọwọ́ àrọ̀ yọ síbẹ̀ yọ ọ̀rọ̀ síbẹ̀ kí ni mọ́tò wọn ṣe ó sì bá àwọn ọmọ tó dé àwọn ọmọ tó dé wọ́n sítáàtì mọ́tò kọ́kọ́kọ́kọ́ mọ́tò ti nọ́ọ̀kì mọ́ òdìgí jáwé wa wọ̀ gbogbo nǹkan lé wa ń bàjẹ́ díẹ̀ díẹ̀ láwọn nǹkan lálálálálálálá létà lọ́padà wá ká mọ́ ibi tó ti ń bà mí ìjẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́wọ́ asorojọ́ mu wá ni à kí ló fà olùlò fẹ́fẹ́ yà ọmọ ni à ìran owó kan ní ń jẹun owó ni kò sí nǹkan kan tó bíi sẹ́jọ́ tí o ti ìfẹ́ fẹ́yàwó sọ́ba nǹkan jẹ́ ó ní ọba jẹ́ tọ̀ owú ní jẹun owú mi wá burú tí ń pọkọ́ owú mi burú tí ń sunlé owú mi burú tí ń gúnyàn lọ́bẹ owú mi burú wọ́n ń yìnbọn fọ́kọ́ owú mi burú wọ́n ń gé nǹkan ọmọkùnrin ọkọ́ omi ọ̀ kankan tí ó ṣàjú kó segin ni kó ju owú náà lọ ọkùnrin láǹfààní kó lo àṣẹ lórí obìnrin àmọ́ obìnrin láǹfààní kó ń lo segin ni kó jowú torí ìjọ́lẹ̀ wọn tí wọn ò lè pàṣẹ kó ṣe kò sí sọ fọkọ pé má fẹ́ ìgbà kó fẹ́ kọkọ náà ni à ah, wọn ti ní ìgbọ́dọ̀ fẹ́ o sẹ́yìn pé ẹni tó bá tó yàn pààyàn tó bá ti pààyàn láti ẹ̀kí lẹ́yìn ó ṣe ṣe rí má fẹ́ òun ọkùnrin mi tó mọ iye rẹ ọkùnrin bí ọba yẹn fẹ́ tẹ̀ tẹ́lẹ̀ yọ wà ní ah, ọkùnrin ni mí wọn fi yọ bí wọn fẹ́ ní ti jọkùnrin nù ah, èmi ni má fẹ́ ní wàá fi yọ pé ọkùnrin ni mí ń fẹ́ obìnrin ọ̀lágbára agbára báyìí o kò lè pàṣẹ báyìí o agbára tiẹ̀ tó ní ni kó ṣe kí ni òun ni kó jó bóyá torí pé òun náà òun ni ìrònú wọn ní parí tí òfin ní jọkọ̀ débi tí lòwú wọn fi ń lé lórí ọkùnrin eléyìí tí mo sọ yìí nípa owó obìnrin òun lọ̀rọ̀ ìtìsíwájú òun lọ̀rọ̀ ìtìsíwájú nípa owó obìnrin nísìnyí mo wá fẹ́ mẹ́nu lé tọ́pìkì mi tọ́pìkì tí mo fẹ́ sọ lábẹ́ owó obìnrin yìí tọ́pìkì mẹ́fà ni àkọ́kọ́ ọ̀rọ̀ tìsíwájú òun ní ń bá bọ̀ látẹ̀ kan ẹlẹ́ẹ̀kejì tí wàá sọ lórí ẹ̀ tóbìnrin bá ti wá bẹ̀rẹ̀ sí jowú kí lẹ́ẹ̀ fi mọ̀ pé ń jowú àlámọ̀ wo ìṣesí wo lẹ́ẹ̀rí ní toró wú pé oríṣiríṣi o ìpadà bọ̀ wá bẹ̀ náà o oríṣiríṣi owú lọ́wọ́ o àmọ́ tẹ́ bá ti róbìn tẹ́ o pé àlámọ̀ àpẹẹrẹ yìí láti mọ̀ pé lèyí ti ṣe kíni ń jowú mo fẹ́ kàpẹẹrẹ díẹ̀ tẹ́ fi pé ń jowú lẹ́yìn ìgbà yẹn yín wàá ka ìran owú tó wà lẹ́yìn ìgbà yẹn yín wàá sọ ìgbà tóbi máa jowú tó tóbi bá rí báyìí yóò ṣe kí ni yóò jowú tó o bá ṣe báyìí obìnrin yóò jowú tó o bá ṣe yìí obìnrin yóò jowú tó o bá hùwà báyìí obìnrin yóò jowú tó o bá sọ̀rọ̀ báyìí obìnrin yóò jowú mo lè kà yóò nǹkó tó mẹ́fà mẹ́jọ pé tó o bá ṣe báyìí yóò wo obìnrin lẹ̀ tó o bá ṣe yóò wo obìnrin lẹ̀ tí n bá wá sọ yóò tán yín wàá sọ bá a ti lóbìnrin jowú yìí àwọn òwò lóbìnrin jẹ tó dáa táà ní torí ẹ̀ bá obìnrin jà alghirati alghiratu alimamduha gíra tó dáa tóbi bá ń jẹ́ tà ní bàjá lábẹ́ bẹ́ẹ̀ náà a wàá sọ gíra tóbi ọ jẹ tí n bá ti ń jẹ́ tó tètè mọ̀ pélé yìí ibi tí n bá lọ yìí aburú ni a padà sọ sẹ́rẹ́ àwọn gíra kan wá ń bẹ ọkùnrin ń jẹ obìnrin ń jẹ kódà mo sọ̀kan náà ń jó ni ọkùnrin kan títí ó jowú lérí ìyàwó ẹ̀ ọkùnrin yẹn jowú lérí ìyàwó ẹ̀ ìyàwó ẹ̀ yáàyè ó ti wáá fẹ́yàwó kan rí tó yáyì táwọn èèyàn bá lóbìnrin sùn wọ́n ṣèṣì náà pẹ̀lú ìyàwó ẹ̀ ó dùn gan ọkọ ìyàwó yẹn babalóògùn tí máa ń ṣe pawọ́dà pawọ́dà ni nígbà yà lọ́ba fẹ́yàwó mi nígbà fẹ́yàwó mi tán kí ló ṣe ọ̀nà ni nǹkan lọ́ba paralyze o ti paralyze kò síbi tí ó lọ òun ò mọ̀ fún ní tọ́ba wọ́n jẹ òun sì máa súnmọ́ yóò máa àmọ́ pé yóò tún máa rìn káàkiri ẹnì kó tún wá máa gbà lọ́wọ́ òun kò ní ṣeéṣe mọ́ kí lọkùnrin ìhun bá débẹ̀ òun òun ni ẹlòmíì dẹ̀tẹ̀ sí ìyàwó la torí kí ọmọ gbà ìyàwó rẹ̀ ẹlòmíì dárùn sí ìyàwó ẹ̀ la torí kí ọmọ gbà ìyàwó rẹ̀ ẹlòmíì wá ń fìyà jẹ ìyàwó rẹ̀ nítorí kẹwàá rẹ̀ mọ́ jáde kí ọmọ gbà yóò máa fìyà jẹ pèsè bí tọ́ bá fáyín ta ni ó gbé ọ̀ bá ara sọ̀wọ́ dáadáa ọba ṣe kíni ọba ṣe kíni jẹgẹjẹgẹ láwọn owó táwọn ọkùnrin ń jẹ á padà fẹnu kan owó tọkọ ń jẹ tí ò da owó tíyàwó ń jẹ tí ò ṣe kíni tí ò da á wàá sọ kí ni solution owó yẹn bíyàwó rẹ bá lè jowú kí lọ́ọ́ máa ṣe bọ́kọ rẹ bá lè jowú kí lọ́ọ́ máa ṣe láwọn owó tí ò da tí gbẹ̀mí tí gbá la fi àwọn yín wọn bá ń ṣe kí lọ́ọ́ máa ṣe òun ní ọjọ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹfà ọ̀rọ̀ tí síwájú la yanjú yìí mo wá fẹ́ bọ́ síbi ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì alamatu alghirati indal mar'a kí làpẹrẹ tá a fi rí kóbìnrin yìí ń jowú àpẹrẹ alamatul ghira inda almara àpẹrẹ tá a fi mọ̀ pé ah, obìnrin yìí ibi tí ń ṣe yìí ó ti bẹ̀rẹ̀ kíni ó ti bẹ̀rẹ̀ owó sẹ́ẹ̀rì àkọ́kọ́ ń bẹ̀ mo fẹ́ ka márùn-ún àbí mẹ́fà tóbi bá ti ń ṣe ó ti bẹ̀rẹ̀ owó al-inziaj wal-ghadab inda muhadathati sharikiha limra'atin ukhra sẹ́ẹ̀rì obìnrin nziaj yóò fara ya yóò sì máa bínú tọ́ ọ̀rẹ́ rẹ̀ tọ́ bá ẹ̀jẹ̀ ṣàpèjúwe fún yín bọ́ọ̀rẹ̀ ìyàwó bá wá ìyàwó wa ìyàwó rẹ ni ọ̀rẹ́ rẹ wá wá wá wọ́n ṣàyẹ̀wò yàrá jíà ọ̀rẹ́ mi mà ti òde sẹ́mi gẹ́gẹ́ bí ọkọ kí ni ọ̀fẹ́ ṣe òun náà fẹ́ kíkọ́ tọ́ba ti di pọ̀ bá ti ń kí ọ̀rẹ́ rẹ̀ ẹ̀rọ ra madam ẹ̀rọ ra ma ẹ̀rọ ra tọ́ra rẹ bá ti yí padà lẹ́ẹ̀kan náà ala obi ara yawo lo ji ale le kana oju ni o se kini o change owu ti bere ni apere te mo ko ti bere se kini ti o ma o pe in ki oro re o tun ko binu o ibinu kele yun owu di o tori o le ko le so fun yin pe a e won won fe wo toilet e mo lo na laji abi ya si di e le fe le kan yóò fẹ́ gbìyànjú láti kọ́ ti sórí ìbínú tó bí nígbà òun pẹ̀lú ìfaraya tí ń rún ra tí ò gbádùn mọ́ tí ń ra gbà òun kí ni túmọ̀ rẹ̀ owú ni owú ni owú ni kọ́dà obìnrin ọ̀mọ́láyè dáa tó bá ń bá burú tí wọ́n bí tẹ̀lé sọ̀rọ̀ tó bá dìgbà gan-an rẹ̀ ọkọ̀ àrò obìnrin ọkọ̀ yóò bẹ̀rẹ̀ sí bínú tí ó sọ fún aburú ẹ̀ pé ṣé wọ́n ti bẹ̀rẹ̀ sọ̀rọ̀ tán láti ẹ̀kan ni yóò kí ẹ má burú ẹ̀ tóbi ẹ bá ti ń bínú bá òun lásìkò tó o bá ń bá obìnrin mi sọ̀rọ̀ kódà kó jóbìn tó nífẹ̀ẹ́ tó tó fẹ́ èèyàn sáré fẹ́ yẹ tó o bá ń bá yàrá rẹ sọ̀rọ̀ gbà mí tó o bá pẹ́ lọ́dọ̀ yàrá rẹ tíyàwó rẹ bá ń tòsí ó rí tí ọmọ lọ́jọ́ máa ṣe kíni alájí ẹ̀yin dà mọ́mí ẹ̀ sì fi wọ́n lẹ̀kọ́ jẹun ná ń bá yàrá rẹ jọ owó ti bẹ̀rẹ̀ nu tó o bá dán yóò ní à tó bá yá nísìnyí lẹ́sọ̀ pé inú nu yín yìí iná lẹ̀ jẹun bọ̀rọ̀ yín nísìnyí sórí bínú ti ń bí òun kò bínú ń ṣe kíni ìjòwú ni tóbìnrin bá ti bẹ̀rẹ̀ sí rúnra ti ń bínú níjọ́ téèyàn bá ti ń bá obìnrin míì sọ̀rọ̀ kí ni ń ṣe ń gbà wọn oúnjẹ òun ni kò bínú. ẹ jẹ́ tó sọ àpẹẹrẹ tẹ́ fi mọ̀ kó mi ń jowó fún yín gbà mí sẹ́ni obìnrin mi tó bá múra tán ẹ wà ní alájì ẹ wo gèlè mi yìí sọ́dà nígbà tí ń pe owó dírẹ́sì wọn ẹ wo ká tí mo lò yàrá jì bó lẹ́rí sí aago tẹ̀ mọ̀ra fún mi britain ní jóni ni mo fẹ́ lò yìí o bó laago yìí sọ́tún ní kí n fi sí ní àbòsí ẹ wo ti mọ̀ jàlúbàbù àwọn tí wọ́n wọ jàlúbàbù nù alájà ìwò jàlúbàbù yìí sórí bí ti ń pe owó òun ǹjẹ́ yí ọ pé èmi mo dáa jù láàrin obìnrin o mo wò mí mọ́ o owó ní ń jẹun ọ̀rọ̀ sórí tó bá fẹ́ tó rí bínú kó wá sọ pé ah, a sọ rẹ yìí ṣe á rí jagunjagun báyìí ẹsẹ̀ kan làákàyè sọ fún pé tọ̀ òun lọ́wọ́ ìtọ́ dáńtà àbí nígbà tí wàá bá rí jagunjagun ṣé ìtọ́ dáńtà ń bẹ ń bomi àbí àmọ́ kọ́ mọ́ sọ pé a ah, in fact sáàgó tó ní mọ́ra ní Britain ìmọ̀ pàgọ́ yìí ìmọ̀ kó fáyìn báyìí ah, bóyá wọ́n tó lólójọ́ fáyìn yọ̀ni à ẹ̀sìn sá nínú àwọn ẹ̀kú náwó ẹ̀sìn ẹ̀kú náwó wá inú rẹ̀ ń dùn pé wọ́n ní ẹlòmíì wò ní o ntẹ́lẹ̀ yìí fi dá lójú wọn yìí wọn ní rí ìtọ́ da ní ibòmíì ní ti ń kí ọ sínú tóbìnrin bá ti ń fọ̀ sọ́wọ́ hàn ọ́ tí ń pẹ́ ẹ̀wọ̀ skẹ́ẹ̀tì mi yìí ẹ̀wọ̀ kìíní mi yìí ẹ̀wọ̀ sọ tí mo wọ̀ yìí kí ni ń ṣe òun òun ní ń jẹ o kò fọ̀ sọ́wọ́ hàn ọ́ ń jowú ni o níta ìfìmọ̀ kóbìnrin ń jowú gbà mí ọkùnrin mi máa ń rò pé bí ìyàwó òun bá ń kọlù òun pé salamu alaykum alájì ok ẹ káàbọ̀ nbọlẹ wa dé báyìí àá ti Maryland ẹ ti mẹ ẹ ti jẹ express ẹnà èkó ni ẹ ti jẹ express najibu jibo ẹ sà yóò tún pè salamu aleykum sẹ ti wájú ọ̀nà jibo sẹ ti Maryland èkó àá ti Maryland èkó àti wà express èkó yóò tún sà yóò tún pè padà sẹ ti dé èbúté mẹ́ta ẹ ti kọjá lé ní èbúté lórí bíríìjì àná ah, àìtí à ń súnmọ́ ti dọ́bìsì tẹ́ ń lọ tómi bá ti ń pè pè pé owó ní jẹ owó ní ṣe kíni torí mọ́nítọ̀ rẹ̀ bọ́ ń bẹ́ lómii sọ̀rọ̀ bọ́ bá ẹlòmíì sọ̀rọ̀ sáwọn pásìkò tó ti ṣe wàhálà òun ló dáná fún ọ òun ló tọ́jú ọmọ òun ló ṣe gbogbo ẹ̀ lásìkò ńkúlẹ̀ ó yẹ kó máa ṣe ó yẹ kó sinmi kó sùn kọ̀ wá ní sinmi kò ní sùn yóò wò pé gbogbo tó ń bá bọ̀dá tọrọ ìwọ̀n gbọ́dọ̀ gbọkùnrin yìí ní àfi káwọn mọ́nítọ̀ bí ti ń ògórí wàhálà òun náà ní kọkùnrin ìsámọ́ bọ̀ orun wo lòun fẹ́ sùn nísìn òun ọmọ ibi tí ń rìn lọ nísìn òun ọmọ ẹni tí ń gbé mọ́tò lọ́wọ́lọ́wọ́ báyìí nísìn orun wo ni wàá kó oníwò irú orun wo nu irú orun wo lòun fẹ́ sùn òun kọ́ èso oníjẹun lógún ẹnì kò ní báyé òun jẹ́ owó lé sùn o yóò wàá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí kínní yóò máa pè ọ́ yóò máa bọ́ sáwádà yọ mọ pé ẹkú rin ẹkú gbọ wọn náà sọ pé ah in fact màdámù ọ̀jẹ̀ fi mí ṣeré kò fi rẹ̀ ṣe é ní ìwọ kí òfin ṣe é <laughs> èyí ń sì da ẹ̀yin obìnrin ẹ máa ṣe dáadáa o èyí ń da kí wọ́n máa ṣe kí ni máa ṣe dáadáa bẹ́ẹ̀ abóbùnrin máa ń jowú bá òun gan tó bá fi gba ọkọ rẹ̀ tí orí mi fẹ́ mọ́ dáadáa náà ni kò sábúrú kan níbi eléyìí òun ara ṣẹ́ náà ni ara tó yẹ kó bí o kò ṣe náà ni àmọ́ jíjẹ tí ń ṣe òun náà kì í ṣe pé fẹ́ ọkọ ń bíjà ara ẹ̀ ni òwú ni òwú ni kọ́lọ́jà wo mi wo lè ṣe pẹ́ kọ́lọ́jà wo ẹ̀sà mi jẹ̀ mọ́ àbí kí n má ṣerú ẹ̀fẹ́ yìí ni sẹ́ẹ̀rì ńgbà mi inú tẹ́fì mọ̀ kóbi ń jowú ńgbà mi. tí omi bá bí àwọn àlejò lọ́dọ̀ rẹ̀ ara owú ni o ọkọ rẹ̀ jẹ́ èèyàn ó jókòó ń pálọ̀ bóyá àwọn farik àwọn jama kan wá kí i ó lè jáwọn ẹlẹgbẹ́ bí wọ́n máa ń ṣe ẹgbẹ́ nasfatu kọ̀rìbù kankan ó lè jáwọn ẹlẹgbẹ́ ayé àwọn association kankan ó lè jáwọn council kan àwọn ìgbìmọ̀ kan tọkọ rẹ̀ sì jẹ́ ẹ̀jẹ̀ ogun wa pé tọkùnrin àtòbìnrin wà ń bẹ̀ wọ́n wá tọkọ rẹ̀ wọ́n ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀rì tí ó wà yóò wà lójijì. ẹ ó kalẹ̀ sá ẹ ó kalẹ̀ mọ́ my darling my darling ìgbà wọn ni ọ̀pọ̀ my darling ó lè jọ yá wọn ya obìnrin tó wà ń bẹ̀ wọn pé tí o tí yóò sí mbẹ́ o náà yìí fi ṣeré o ẹ má ṣẹ́jú sí i ìtì ń wínú kọ̀ wá da kọ̀ wá kọ̀ wá ṣeré fẹ́ wọ́n wá introduce kó sì jẹ́ ọmọ pé ìfẹ́ wà lánàá wà tọkọ wọn ẹ má ṣe kí ni ẹ má dàrú o ẹ má dìbẹ̀ ẹ rẹ obìnrin gbà mí tí àgbàlagbà bá fẹ́ ọmọ èké lòun àgbàlagbà bá ṣe kí ni ọ̀fẹ́ ọ̀fẹ́ kọ́nà ò lè jẹ́ kójú oríṣi ọ̀wà láàrin wọn yóò tó bàbá sí ọmọ ó lè máa lo ẹ̀yin fún tí a bá jọ àpapọ̀ ńgbà mi tálejò bá wà ń bẹ̀ yọkàn ní yóò fowó kọ́ ọmọ rẹ̀ pé bàbá bàbá Ṣakiru sóò ní wá jẹun ẹni wá jẹun ẹ̀ nà lójú àwọn èèyàn wá jẹun ẹ̀ nà yóò lo ìwọ fún fún bàbá yẹn lójú àwọn èèyàn bàbá yẹn ní mò ń bọ̀ ná mò ń bọ̀ ná kálukú ni ó ṣe làákàyè pé ah eléyìí sọ ọmọ inú lé ìyàwó bàbá ni o torí káwọn tó wà ń bẹ̀lẹ̀ mọ̀ pé ìyàwó ní bàbá níyàwó kò sáyé o owú ní ara àrùn owú kan ní ara àrùn owú ní ń jowú nu pé tọ ẹ mẹ́sẹ̀ kí ni ẹ mọ́ gbà lọ́wọ́ mi èmi ọmọ èké ń bẹ́ yà yín ó ti lo àwọn ìyájọ́ ní igbó èmi mọ̀ wà ń bẹ̀ báyìí àwọn ìyájọ́ ní ó ti lò wọ́n gbó èmi mo ṣe kí ni ẹ eh, mo ti wá kéré yẹ ẹ eh, eh, ẹ má tọ́ sí ẹ èmi ọmọ ike wà ń èmi ọmọ ike wà ń ara àpẹẹrẹ tó fi mọ̀ gómìn ṣe kíni ẹlòmíì ò ní làákà yìí débẹ̀ yóò máa bínú pé yóò sì máa lo ìwọ fóun ah ọ gbọ́dọ̀ lò ń bi tó ti yẹ kó lò torí sábà kó lè fi hàn wọ́n pé èmi ni ọ̀ ń bẹ ẹlòmíì sì rí ń dáadáa yóò ní yes ọlọ́fù òun kọ́ lọ́fù rẹ o introduce àrẹ̀pọ̀ wa mẹ́yìn sì ń lé àwọn tó wà ní nítòsí ni nígbà míì ọ̀pọ̀lọpọ̀ eré tóbìnrin máa bọ́kọ́ ṣe ẹ̀rọ obìnrin míì tọkọ ẹ̀ bá wà lọ́fíìsì á pè é ó ti mọ̀ pọ́fíìsì ti ń ṣiṣẹ́ òun sẹ́kẹ́tìrì rẹ̀ obìnrin ni àwọn kọ́líṣẹ̀ nù sẹ́ obìnrin wà mẹ́ tó bá pè é tí máa ń bá sọ̀rọ̀ yóò máa pàṣẹ rẹ ọkọ síyàwó lérí fóònù tó ti jẹun tó jẹ ọtí tútù sọ ti mu tí yẹn tí yẹn ń kọ́ yá gbé sí fídíò kí n wo tí yẹn kí ló bá kí n sàwó káwọn tó wà ń bẹ̀ lè mọ̀ pé ìyàwó rẹ̀ ń ṣe kíni ń pe o àwọn òbí tó wà lọ́fíìsì nǹkan wọn lọ kí wọn mọ̀ràn kan sí ní wí o ẹ gbójú kò ń bẹ̀ mi mo ní ẹ gbójú kò ń bẹ̀ ìdí ń wí nù ẹ gbójú kò ń bẹ̀ mi mo ṣe kíni mi mo ní ẹ̀kan jọ ń ṣiṣẹ́ ni mi mo ní nǹkan mi gbogbo àwọn àbẹ́ yẹn ndẹ́fì mọ̀ kó bí njó ń gbà mí nínú àpẹẹrẹ ọkùnrin mi ní làákàyè kí má dalẹ́ tí n bá ń dákọ obìnrin mi bí kò wọ́n sọ pé hmm, ọmọ sáde ibi iṣẹ́ wà yẹn sáde ibi iṣẹ́ wà yẹn sórí bọ́ ọ bá pè lákọ̀ọ́kọ́ tó bá mọ mọ́ra tó o bá pè kejì yọ bẹ̀rẹ̀ wu yóò bínú kódà ó lè má pè sáde lòun bínú sí wọ́n bá sọ̀rọ̀ lọ́wọ́ wọ́n ní ah, ọ̀rọ̀ ibi iṣẹ́ wa tiẹ̀ wá ọmọ sáde yẹn tá a bá bá sọ̀rọ̀ kí gbọ́ wọ́n bá sáde sọ̀rọ̀ nígbó mo pé sáde ń jò ní kálejò kan ń bọ̀ ìyàwó rẹ̀ ọkàn ní ẹ wo mo ń bọ̀ ná ó dìde lọ tó wàá máa wò pé a madamu rẹ̀ ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ ìyá sídìí à kò sí ní tó bí dìde òun bínú sí ọ ni pé kí lọ́kàn pẹ̀lú sáde sáde sáde sáde tọrọ mà pé ni tọkùnrin bá ti tẹnu mọ́ nǹkan mí ìṣe kínní bẹ́ẹ̀ bá ti ń dáko obìnrin mi lẹ́gbẹ̀ẹ́ wo ẹ jẹ́ má pé ju ìwà fún yín àwọn tó da jìmí yín lọ anabi muhammad kò sẹ́ni tó da tó láàrin ọkùnrin ìyàwó aisha kò sẹ́ni tó da tó láàrin àwọn obìnrin tá anabi bá ń sọ̀rọ̀ ta ni masa bàdà kọ́ ń gbà mí khadija aisha ni ah, ah kí ni sí ọ ìyá arúgbó tó ti kú wọ́n sì máa gbé àdíjà àdíjà àdíjà báwa làwa wà ń bí sádìjà tọ́jú ẹ̀ mọ́ nísìnyí kí la aisha ń ṣe òun jòwú bí wọn náà bá ń dáko mímí ìyàwó rẹ ó bínú tó bá ti bínú lásìkò tó ń dáko bí ẹ̀ka bí ẹ̀ méjì ìbínú tí ń bí wò ní tùmọ̀ ju wẹ́nsẹ́ kínní ìjòwú lọ nínú tí èèyàn fi mọ̀ obìnrin ń jowú lọ nù sẹ́yìn obìnrin gbà mí mọ̀ jowú obìnrin mi nílà káyì tí ọba jowú ọkọ onímọ̀ pé ń jowú ẹ máa bí pé ah, hmm. àbúrò yín tọ́wá wá ń jò ní tọ́wá béèrè school fees bó lè ajẹjọ́ ọ̀rọ̀ rẹ̀ sí ah, mo ti fún ó sì dá báwọn ìyẹn máa ń hẹ́pẹ́ ni. Eh, broda yín tí wọ́n sọ pé àwọn ń pàṣẹ ilé kan lọ́wọ́ ní eré agùnbí kílẹ̀ àṣẹṣì wọ́n fẹ́ kí n fún ọ lówó kankan igbá wo fún ọ lówó mọ́mí ọ̀rọ̀ ajì mọ́mí tẹ́fẹ́ rán mọ́mí lọ́mọ́ká sórí gbogbo ẹbí rẹ ti ń wádìí wọn fẹ́ mẹni tó fẹ́ gbà ọ́ lọ́wọ́ ọ̀hún nínú wọn tó ṣe nǹkan fún tọ́pọ̀ ìpẹ́ ẹ̀ mọ́mí ni oníjẹ ń gbádùn ọkọ mi àbúrò yìí ni oníjẹ ń gbádùn rẹ̀ wíwádìí ti ń wádìí òun ní ṣe kínní òun ní jẹ́ o tó bá jẹ́ ẹni tó gbọ́n yóò wá wádìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ yóò tún kí ọkù náwó kó fi lè mẹni tí ó díìlì pẹ̀lú ẹ̀ kálẹ̀ yìí tí ọba gbọ́n ni yóò ní ṣé wọ́n jẹ irun ni sẹ́yìn òbí mọ́kálẹ̀ ni sẹ́yìn ṣègbà ni sẹ́yìn ṣàwo ni ìwọ́n máa pé àkọ́fẹ́ kí n ṣe fẹ́ bíi mi ibi tí wọ́n máa tu sínú bẹ́ẹ̀ sì ni òun ṣe kí ni èyí tó tutù yìí náà ti ń rẹ̀ ní tó ń pẹ́ ẹkú náwó náà òun náà ń jẹ tiẹ̀ bí wà àwọn ti rí lówó wọ́n fi ṣe kí ni fi sóò síta èyí bá lè bínú yóò fara ya ìtọ́ba nílà káyọ̀ ní sẹ́kínní kò ní faraya àmọ́ yóò mọ̀ mọ́ pé tọ̀ ní tí wọ́n fi ṣe nǹkan lẹ́ẹ̀mẹ́ta lẹ́ẹ̀mẹ́rin fábúrò wọn yìí wọ́n fẹ́ràn rẹ̀ léyìí lè gbọ́kọ ní ọwọ́ mi fábúrò ń bá dé ó lè mọ̀rọ̀ jẹjẹ ńgbà mi ibi tó ti píìkì ibi tí ò ti ní fún lóúnjẹ nu bí yàwùn bá wa kí yàwùn ò ní pẹ́ tiẹ̀ lọ ẹ sí ń bí gan ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ń gbádùn ọkọ mi ẹ tún wájú kó síbí ẹ padà sábúlé ẹ padà sábúlé gbogbo tí ń wádìí tóbi bá ti bẹ̀rẹ̀ sí wádìí àṣepọ̀ ọkọ pẹ̀lú àwọn fámìlì rẹ̀ òwú ló fẹ́ jẹ lábẹ́ rẹ̀ òwú ló fẹ́ jẹ lábẹ́ kó fi mẹni tí ó gbọ́kọ ní kó lè díìlì pẹ̀lú ẹ̀ àwọn nǹkan tá a fi mọ̀ tóbi bá ń jẹ òwúrẹ̀ àkọ́kọ́ ìbínú bí wọn bá ti ń bọ́ bìnrin sọ̀rọ̀ yóò bínú ń jẹ òwú ẹlẹ́ẹ̀kejì kó máa múra kó máa béèrè dírẹ́sì ẹ̀ lọ́wọ́ ọkọ ń jẹ òwú torí ti ń sọ lábẹ́ rẹ̀ ni pé èmi ni ọmọ wò mọ́ wo ìbomi ìkẹta kọ́ máa bọ́kọ̀ ẹ̀ sọ̀rọ̀ láti máa mọ ìrìn àjò rẹ̀ kí lẹ̀ ń ṣe lọ́wọ́ kí ni gbá kí làwọ̀ ń bolẹ̀ dé ṣe ti sáyìn lọ́fíìsì ń bolẹ̀ ń kówé lọ ṣe ti wá dé airport ṣe plane yìí ti gbéra ṣe ti láǹdì ẹ̀rí pọ́bìnrin mi ìṣẹ́jú ìṣẹ́jú kò sí nǹkan kan lábẹ́ rẹ̀ mọ́nítọ́rìn fowú ni omi ìsì gọ̀ọ̀kọ̀ mọ́rú mọ́nítọ́rìn bẹ́ẹ̀ yọ̀ọ́ máa yóò ní ọkọ̀ ń travel Àbújá ó ti jáde ní dírẹ́fà ti gbé lọ bí wọ́n ti ń lọ náà ní mọ́nítọ̀ pé wọlé dé sẹ́ẹ̀tì dé kẹjà sẹ́ẹ̀tì wọ airport yóò sọ ọkùnrin míì tọ́ba yá kò ní gbé fóònù ìyàwó yẹn mọ́ torí gbogbo tó ṣe kò jí ó ọmọ mọ̀ ṣe bẹ́ẹ̀ ni kọ́mọ́rọ́bìn mi bá sọ̀rọ̀ ni kò sí nǹkan kan ọkùnrin ọ̀dọ̀ ibi tóbi mi wá gọ̀ sí ìtìmọ̀ wádìí wá ní àti wàánu pléènì ẹ bá bẹ́ẹ̀ ni pé ẹ sọ fídíò sẹ́mà wàsápù ti wà gbogbo ẹ̀dá wá sí fídíò ẹni ta ló jòkó lẹ́gbẹ̀ẹ́ yẹn sẹ́yìn fáwọn pílẹ̀nì àwọn pèèyàn sí àwọn akẹ́kọ̀ọ́ yẹn bákan ni wọ́n lè kó obìnrin míì sẹ́gbẹ̀ẹ́ ah obìnrin ló jòkó lẹ́gbẹ̀ẹ́ yẹn ní tí ẹ mọ obìnrin àfi bó ti sọ yìí ẹ ní mọ bẹ́ẹ̀ ti mọ nínú yìí wọn ẹ tún bá rìn yín débẹ̀ wọn bóyá àwọn gan ṣe ẹ ṣé kìí pàyín kẹlẹ ṣe búkì fún èyí tẹ̀ ń gbé lọ́nu àbí àṣírí yìí ti tú àṣírí yìí ti tú sẹ́mà ah. eléyìí wọ̀ mọ́ ìbínú ara ẹ̀ èyí tó bá ní sùúrù ọkàn ni ok ah ok obìnrin jókòó ti yín lẹ́gbẹ̀ẹ́ ok mo jẹ́rìí mo jẹ́rìí yín náà alájì mo jẹ́rìí yín ah nù ni ah nù nù nù ọlọ́mọdé ara yìí dá ọlọ́mọdé ara yìí dá <laughs> àti kíní àti kejì kíní wọ́n ń ṣe eléyìí wá gọ̀ eléyìí ṣe kíní eléyìí gbọ́n gbogbo àwọn àpẹẹrẹ wọ̀nyí là fi mobin tí jẹ owó àpẹẹrẹ mẹ́fà mọ́ka àpẹẹrẹ mẹ́fà mọ́ka àpẹẹrẹ mẹ́fà nù. naam mo wá ka iran owó wa wà ìran owó tó wà yẹn mo fẹ́ gba ọ̀nà méjì ká ọ̀nà alákọ̀ọ́kọ́ owó wà láàrin ọkọ pẹ̀lú ìyàwó méjì ni ẹlẹ́ẹ̀kejì owó tó wà láàrin ọkọ àtìyàwó àtàwọn èèyàn míì náà tí nǹkan máa dá yàn papọ̀ ṣerú ọ̀ ní ọkọ àtìyàwó owó da. àti tí ò ṣe kíni tí ò da sẹ́rí gbogbo obìnrin máa wádìí pé dáadáa ni níbo lẹ́wà nígbà owó ní jẹ kò sábúrú ń bi èyí ń dáadáa ni kóbìnrin wa sọ pé ṣé mo ti rí lẹ́gbẹ̀ẹ́ obìnrin náà fẹ́ dín yín wá ń dé báyìí tó wọlé pé ẹkú létọ́ dẹ́rẹ́ Àbújá báyìí yín ní sọ lẹ́ẹ̀kan lọ́ba tilẹ̀ ń gbé eléyìí bú ọmọ tẹ́jọ́ kó tiwọn bọ́lẹ̀ ti rí wọ́n ti sọ fún mi pé ń gbóbi káàkiri bó ti mọ̀ pé gbé Àbújá náà ní kíni ọ̀sẹ̀ kíni ọ̀kẹ́ mi ọkọ̀ sókè rìsọ́ọ̀tì ẹ̀ kí wọ́n padà ṣe wọ́n padà jà irú àwọn owó bẹ́ẹ̀ ní ifakóbìnrin gún ọkọ lọ́bẹ torí pọ́kàn rí pójòkó ti obìnrin lásán irú owó bẹ́ẹ̀ tómi bá wo fóònù ọkẹ tó bá fi lè bá fọ́tò obìnrin kan bẹ́ẹ̀ o lè torí ẹ̀ pa o lè torí ẹ̀ ṣeléṣe sẹ́ẹ̀rí kọ́ máa béèrè kọ́ máa ṣàwádà kọ́ máa ṣe nǹkan ìjọ owó ni owó dáadáa nu kọ́ wá bá débi tí ó fẹ́ gbẹ̀mí ọkọ àbí tí ó fìdí ọkọ tálàfíà ò ní sí fún ọkọ mo ti dowú jòsè kí ni tí ọ̀dà bẹ́ẹ̀ lọkùnrin náà rí o kọkùnrin máa bí ọ̀dọ̀ ìyàwó ẹ̀ pé bọ́lẹ́wà ṣe ti jẹun ok ẹ fẹ́ lọ kí àwọn madam ok màá ní kí dẹ́rẹ́fà mi gbé yín lọ ṣe ti délé kankan ìgbà o àmọ́ kọkùnrin máa fura síyàwó ẹ̀ pé ngbà tó délé yín ọ̀dà bí gbọ́kùnrin kan wá bọ́ lé yín ọkùnrin yẹn ṣe fámìlì yín kankan ìgbà o kọ́ wá fífẹ́ lóbi kó lé ọkọ àbí kó fi máa pèyàwó ẹ̀ lóní sìnà òwú ti ọ̀dà nù lẹ́yìn méjì tí mo kà yìí tó da láàrin ọkùnrin sóbìnrin àti tó da láàrin obìnrin sọkùnrin èyí tí ó da láàrin ọkùnrin sóbìnrin àti tó da láàrin obìnrin sọkùnrin àwọn owó mi wá wà ṣe rí irú owó tí mo lọ da òun òun ni wọ́n ń pè ní alghiratu alkhafifatu bayna tarafayn owó tó fúyẹ́ láàrin ọkọ pẹ̀lú irú owó bẹ́ẹ̀ òun yóò dàbí ẹni pé wọ́n ń fìfẹ́ bá ara wọn lò irú owó yẹn da alghiratu alkhafifatu bayna tarafayn owú tó fúyẹ́ láàrin ọkọ àti owú dáadáa nìyí o ọkọ gbọ́dọ̀ ní pẹ̀lú ìyàwó ìyàwó náà gbọ́dọ̀ ṣe kíni gbọ́dọ̀ ní pẹ̀lú ọkọ pọ́nrọ́ tó wù yẹn bá débi kan yóò padà dìfẹ́ tí ó ṣe kíni tí ó lágbára afẹ́ kí gbogbo obìnrin ní pẹ̀lú ọkọ rẹ̀ a sì fẹ́ káwọn ọkùnrin náà ní pẹ̀lú ìyàwó wọn owó ẹlẹ́ẹ̀kejì alghiratul amya owú tó fọ́jú òun nìyí tí mò ń pé yóò sọ di kọkùnrin wa mójútó ìyàwó ẹ̀ kọ́ máa pé ìyàwó ẹ̀ ló ní sìnà àbí kó bẹ kí obìnrin dìde sọ́kọ rẹ̀ kọ́ wá dàgbésí ayé ọkọ rú pẹ̀lú ìjà jojúmọ́ àti wàhálà jojúmọ́ ọkọ gbọ́dọ̀ rìsífù kọlù ọkọ gbọ́dọ̀ báyẹn sọ̀rọ̀ tó bá fi báyẹn sọ̀rọ̀ tó gbọ́n obìnrin kọ́dà kó sì ya rẹ̀ wàhálà bẹ̀rẹ̀ nu òun náà ń pè ní alghiratu alamuya owó tó ṣe kí ni tọ́fọ́jú tí ò dẹ́tọ̀ mọ̀ tí ò dá láàlí mọ̀ tí ò dára mọ̀ tí ó gbé gbogbo ẹ̀ wàhálà ni wàhálà ni níjọ́ tó ọkùnrin sóbìnrin níjọ́ tó obìnrin sọkùnrin irú àwọn owó bẹ́ẹ̀ irú àwọn owó bẹ́ẹ̀ ò ṣe kínní kò dáa òun là ń pè ní algiratu alimadimoma owó tó jẹ́ owó tí ò dáa tá à ń padà bọ̀ wá sọ̀rọ̀ ní orí ẹ̀ àwọn owó kan tó wá wà ṣe rí nínú ìran owó nílára wà kéèyàn ó ní nǹkan kéèyàn máa gbà pé ntí lágbájá níyì tèmi ló kó ṣe kí ni ló yẹ kó jẹ́ odi méní owó burúkú ti ń jẹ́ lára nù ni tó bá ṣẹlẹ̀ láàrin ẹbí wọn para wọn lápèjúwe kí ẹ̀gbọ́n lówó kúrísé káàbúrò máa lérò pé owó yìí èmi ló yẹ kí n ṣe kí ni bí ó ti pa ẹ̀gbọ́n ẹ̀ tí ó jogún owó ní ọmọ wa o káàbúrò níyàwó tó yá kẹ́gàn máa wò pé ìyàwó yọ ọ̀tọ́ sí èmi ló ṣe kí ni èmi lọ́tọ́ sí ó lè pàbúrò ẹ̀ nítorí obìnrin ó sì lè máa ṣe bàjẹ́ pẹ̀lú obìnrin tí ó máa ń lára ẹ̀ pé ìwọ lọ́wọ́ nínú ìyàwó yìí ṣé irú ilé yìí tọ́ sí wọ bí yìí ń bá ń ṣẹlẹ̀ láàrin mọ̀lẹ́bí tí a bá fi lè lára ẹni tó lówó láàrin mọ̀lẹ́bí mọ̀lẹ́bí ọ̀fẹ́ pákẹ́ jogún owó ẹ̀ wọ́n jowó ẹ̀ ní owó yẹn ló di ìlara láàrin ọ̀rẹ́ tí a bá jowó ẹni tó lówó jù láàrin àwọn ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ wọn fẹ́ pa gbogbo owó rẹ̀ pẹ́ mọ́ra wọn lọ́wọ́ bẹ́ẹ̀ làwọn olùṣòwò láàrin ara wọn tí a bá jowó ara wọn. àmọ́ owó tó jẹ́ ìlara tí wọ́n fi pààyàn òun ni wọ́n ń pè ní algipto algipto òwú náà ni òwú ni jẹ́ algipto àmọ́ ìyẹn ní pé ah ọlọ́run o ìwọ lọ rárú mọ́tò yìí fún Ibrahim ah, ọlọ́mọdé mọ́tò rẹ̀ ó bàjẹ́ ara tèmi náà fún òun ní jẹ́ gíptọ̀ ah, ọlọ́run o ìwọ lọ kọ́lé irú léyìí fún Isahak ọlọ́run dákun kọ́lé tèmi náà fún mi náà mọ̀jẹ̀ tí wọ́n ṣe kí ni mọ̀jẹ̀ ọba ẹ̀rọ ọmọbìnrin bàbá o mọ̀jẹ̀ ọba jẹ́ sẹ́dúdú gbogbo àwọn owó báwọn gíptọ̀ là ń pè owó kan tó wá wà lábẹ́ ìlara òun ló burú jù òun ló burú jù yóò ní ngo mọ́tò mi ò lè mi fẹ́ gun o amákìtẹ̀ náà lásìdẹ̀ǹtì kọ́ mọ bó jírí kájọ fẹsẹ̀ ní kórì yóò lóhùn ọ̀sọ́ pé òun fẹ́ gun mọ́tò òun ti mọ̀ pé òun lè rówó tó òun fi ra mọ́tò àmọ́ òun ti ń gun kọ́ lásìdẹ̀ǹtì káwọn ọjọ́ fẹsẹ̀ ní kó nórí bí kẹ́fẹ́ fẹsẹ̀ ní dírí kájọ owó dáńpẹ́ kó nórí bí dírí kì í ṣe pé kó dáa fún ní jà sí fẹ́ni tó dáa fún kó bàjẹ́ ẹni tó da fún ṣe rí ewu ta àkọ́kọ́ tí mo kọ́kọ́ sọ tó fẹ́ jogún rẹ̀ èyí òun lè pa ọ́ èyí tí n tó oníwọ̀ lójú tó wá rí pé ó yẹ kóhun òun ló yẹ kóhun ó lè pa ọ́ sórí yìí ti ń pé káwọn jọ̀dá bákan náà náà ó lè ba dúkìá jẹ́ àtìkíní àtìkejì èèyàn sá fún wọn ni ọlọ́run mi sọ pé kúlọ̀ àwùdú bẹ̀rọ̀ bẹ̀lẹ̀ falak min sharri wa min sharri ghasikin wa min sharri nafathati wa min sharri hasidin àwọn òjòwú tí òjòwú wọn di lára èèyàn wà sọ̀rọ̀ àfúrú wọn ni ọ sá fún ọ yàgò fún ó jọ wà ní ayé rẹ̀ torí jọ́kíjọ́ tí n bá ń fojú kan lè rẹ àdúrà kó owó káwọn ọjọ́ máa gbé ta ní ọmọ sí o àbí kó kú kó ń kó sí inú ilé yẹn tí ọba wa lẹ́tọ̀ọ́ sí kókó síbẹ̀ bí lèrè ó ti wó táwọn ọjọ́ máa rẹ́ǹtì ilé retí ọmọ sanu àmọ́ èyí tí ń sọ pọ́ lọ́wọ́ ah májèlé rẹ̀ ó bàjẹ́ èyí tó dáa ju eléyìí lọ sí kínní kọfí mi náà eléyìí ń ṣe fàmàrà ìran owó kan náà nù kéèyàn máa jowú pẹ̀lú ntọ́wà lọ́dọ̀ ẹlòmíì nínú kéèyàn jowú yẹn pé kí tiẹ̀ má bàjẹ́ kóun náà onírú ẹ̀ owó kan nù nínú kéèyàn máa wò pé kọ̀lẹ́tọ̀ sí èmi ni ó yẹ kí n owó búnu àbíkọ́ máa wò pé tọ̀ kọ́ bàjẹ́ fún káwọn jọ wà bákan náà owó búlẹ̀ yìí náà ìrun owú kan náà ni ó di ìrun owú mẹ́ta tí mo kà ìrun owú kẹrin ìyẹn máa ṣẹlẹ̀ láàrin àwọn obìnrin sóbìn kọ́dà láàrin àwọn ìyàwó ànábì ọ̀sẹ̀ sẹ́ni tóbi nìkan bá yáàyè láàrin àwọn obìnrin èyí tí ó dáa fún jù tó bá gbọ́n kó wá àwọn tó yáàyè bíi tiẹ̀ kó má bá wọn rìn bóbìnrin kan bá rí ṣe láàrin àwọn obìnrin èyí tí ó dáa fún jù tó bá gbọ́n kọ́wọ́ àwọn tí kálíbà àwọn bàbá tó súnmọ́ra wọn tó bára wọn mú kọ́ bá wọn ṣe sẹ́rọ́bìnrin tí wọ́n bá yá ìjùra wọn lọ èyí bá yá ìjù láàrin wọn àwọn yòókù dètèlé lórí wọ́n rí i pé wọ́n bá tiẹ̀ jẹ́ wọ́n rí bẹ́ẹ̀ ẹ ẹ má dààmú ara yín bọ́lá ti dómi ẹnu ẹ má dààmú ara yín ẹ̀yin obìnrin tẹ̀ ń gbọ́ mi ẹ jẹ́ mákòjúwe wa pẹ̀lẹ́mọ̀ ọ̀gbẹ́ kí ni sheikh ń sọ yìí àwọn obìnrin tó dáa jẹ yín lọ tí wọ́n súnmọ́ lọ ń jẹ yín lọ tọ́lọ̀ tún dá wọn mọ̀ ní sánmà keje wọ́n ṣe irú ń dáhùn wíyì ṣe rántí ńgbà tá nàbí lọ sí gasuwatul muraisin torí ọmọ ọbọ ọ̀hún ìmúra àjùwé níyà tá à ń rẹ̀ ń jò ní ṣe ti rántí tọmọbìnrin yẹn yáyì tá nàbí wa so ìgé lógún tí wọn wá anabi nìkan lọ́ọ́ bá mú wá Madina wọn wá mú bọ̀ wá Madina wọn wá ní àwọn fámìlì kan ní Madina tá anabi náà mọ̀ wọn anabi wa ni tọ̀ ẹ bá mú sílé àwọn lágbájá ń bọ̀ wá bá ń bẹ̀ sẹ́ẹ̀rì bóbìnrin ti wọ Madina kò sí obìnrin tó yáyì tó gbogbo Madina Imra Juwainiya òun ló yáyì jù àwọn Madina ń jáde pé obìnrin wọlé lè màláíkà ni àbí èèyàn wọn ń gbéyàwó tà nábì sẹ́sẹ́ ọ̀rẹ́ ni àfànẹ́bì náà so kò sí láì fi bí kọjá afakọ̀fẹ́ mi tọ́ yá yìí o súnà kan nìyí náà àwọn afa súnà ti gbọ́ mi báyà táwọn àlò súnà súnà kan náà ni kéèyàn fẹ́ omi tọ́ yá yìí anabi ńgbà tó mi ọmọ obìnrin yẹn mú lọ wọn lọ fi jòkó síbi tá ni wọn fi sílẹ̀ àwọn èèyàn rẹ̀ nígbà tí ìyàwó Aisha gbọ́ àti ìyàwó Afusa gbọ́ púpọ̀ anabi fẹ́ kan káì làwọn ti wọ́n ìwọ ìwọ lọ́gbọ̀n kọ́ lọ́wọ́ wa bí àfi ká lé ọ ibi tí wọ́n fi sẹ́wọ́n lọ bá lọ́hùn wọ́n wá fún lómi àtọ́sẹ wọ́n wú ẹ̀ fún wọ́n fún lásọ tó tó dáa sẹ́mà obìnrin tó bá yá ìtẹ̀tẹ̀lẹ̀ tuntun wá wẹ̀ tí wọ́n wá nù tí wọ́n kùn tí wọ́n fún lásọ kí ló ṣe sí yóò yá yìí sí wọ́n wá tún ṣe wọ́n kùn láàlì yìí wọ́n tọ́jú ẹbí yẹn ti tọ́jú omi ọwọ́ àjòkó lọ́dàbí òṣùpá wọ́n á sọ pé tọ̀ àwa ń ṣe lọ́run lábẹ́ ànábì ni o sórí gbogbo àwa ìyàwó ànábì tọ́lọ́run bá ti wí làwa ń ṣe o sórí bó ti ń bọ̀ ń níta fi yọnu ọlọ́run àfi ká gbà ọ́ ó jẹ́ àgbà ọ́ báyìí torí báwa ti wá ń yà yín àwa ń ṣe lọ́run ni o àbí ànábì la wa o àwa sì ti mọ̀ pọ́lọ́run ti yọ̀dá fọ́kọ́ mọ́ fẹ́ẹ́ ló jẹ́ àgbọ̀ ọ̀làdìjọ àwa faramọ́ ìyọnu ọlọ́run làwa ń wá o sẹ́mi kóbìnrin wọn ti kó ní wọn ti kó rógà inú tiẹ̀ náà bá dùn pé alhamdulilayi òun tiẹ̀ rẹ́ ní rí gbà wọn àwọn ni wọ́n tọ́jú òun tí wọ́n wé òun tí wọ́n fún un lásọ yìí wọ́n lé láàlì wọ́n ṣe tìró wọ́n ṣe wú ẹ̀ fún un tọ̀ sọ̀rọ̀ kọ́ wa tá a fẹ́ yà nábì ọlọ́ni ó yàtọ̀ sáwọn ọkùnrin tó kù ó yàtọ̀ sáwọn ọkùnrin tó kù ó sì wà ń bẹ̀ òun retí ká tọ́jú ẹ̀ tán kọ́ máa bọ̀ sórí tó bá ti dọ́dọ̀ rẹ gbólóhùn kan bẹ bẹ́ẹ̀ yẹn bá ti sọ fún báyìí inú rẹ ọmọ dùn ni sásọ fún pé a'udhu billahi minka <laughs> tani yọrọ rẹ kọ́ sọ pé a'udhu billahi minka tó bá ti sọ gbólóhùn yẹn sí wo ọ gbádùn ẹ̀ tó ọ fẹ́ràn gbólóhùn yẹn púpọ̀ ẹ dákun wọ́n ti wẹ̀ ẹ́ ti fún lásọ wọ́n ti fún láàlì. La wọ́n ti létí rò fún wọ́n ti tọ́jú ẹ̀ wọ́n dẹ̀ ti jó yẹ pé àwọn ànábì ọlọ́run ni àwọn àwọn sì ń sẹ́ lọ́run níbi tí wọ́n wà yìí ni àwọn òsì gbọ́dọ̀ mọ́gbà tó lọ́run ti kìlọ̀ fáwọn wọ́n wá ní kọ́sọ́ fún ànábì pé a'udhu billahi àwọn ìyálẹ̀ ìsìtìmọ̀ fún ànábì ẹ̀ fẹ́ gbọ́ mẹ́fà fún ànábì pé a'udhu billahi inú kíní kànábì tó débi kí mọ́tàlì gàmọ́ lọ́wọ́ èdè wọ́n wá ní kó wí fún ànábì torí kánábì má fọwọ́ kàn mọ́tàlì lọ́wọ́ anabi ti so igi ẹ̀ ó ti fẹ́ ká anabi náà ọ̀sùnbẹ́ lọ́ba ní a'udhu minka anabi ní ẹ́ kí ló wí ó tún ní a'udhu minka anabi ní ista'adti ó ti wá sọ̀ra pẹ̀lú ẹni téèyàn wá sọ̀ra pẹ̀lú ẹ̀ mo yọ̀ǹda rẹ̀ máa lọ bá anabi ti kọ́ nù torí pọ́sọ gbólóhùn a'udhu minka ta ló ní ó wí kí ni wọ́n ṣe fún un wọ́n jowó ẹ̀ wọ́n jowó ẹ̀ ní wọ́n lè dànù yíyá ìtọ́ yá ìtì hàn rí pé tó bá wọlé ọkọ lè gbọ́ ọkọ lójú wọn ṣe kí ni bí wọn náà bá yá yìí láàrin àwọn obìnrin tí ọ̀ yá yìí wọ́n pàtẹ́ jẹ́ bọ́ ọba rí ṣe láàrin àwọn obìnrin tálíkà tó ń orí ṣe wọ́n ò rí pàfi kókó láàrin àwọn torí wọ́n wà rí pé àwọn èèyàn máa dùn ọ́ gidigidi láàrin àwọn ẹ bá jọ lòde tẹ bá mú aṣọ tẹ máa ń kó tẹjọ tẹlẹ ayé tẹ ń lòde bọ́ bá ti yọ ìwọ ló yọ fò lọ́kàkàtì òkú mọ̀ pé obìnrin wo ni obìnrin wo ni àwọn yòókù rẹ̀ ò ní fẹ́ràn rẹ o ò ní fẹ́ràn rẹ o torí sábà bẹ́ẹ̀ ló fi jásí pé gbogbo obìnrin tó bá fẹ́ gbádùn ayé àfi kó lo sẹ̀ríà sẹ̀ríà wo ni ó lò yóò lò nìkọ́ọ̀bù ló fi jásí pé gbogbo àwọn àfa ìsìláàmù panu pọ̀ lérí ipóbìnrin tó bá yááyì kó lo nìkọ́ọ̀bù ọ̀ràn yẹn ní fún sẹ́rí kọ́ lo nìkọ́ọ̀bù kọ́mọ lo nìkọ́ọ̀bù mọ́sí àlàkìlàfíà kì í ṣe obìnrin tó níjàmọ́ ẹ̀ obì tó bá ti rẹwà jù ọ̀ràn yẹn ni kó ṣe kíni torí wọn ó ṣe àṣàdù ẹ̀ wọ́n lára ẹ̀ àwọn obì ẹgbẹ́ rẹ̀ ó sì ba tiẹ̀ jẹ́ àwọn ìyàwó ànábì nù o imra juwe níyà bí wọ́n ti dọ́gbọ́n fún un kó sọ pé a'udhu billahi minka ọlọ́run lami lọ́wọ́ rẹ o ànábì ó tún wílẹ̀ kejì ànábì ni à o ti wá sọ̀rọ̀ pẹ̀lẹ́ ntí ẹ bá wá sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ tí ó sọ máa lọ́mọ yọ̀ǹda rẹ̀ ní a bá fi da padà sílùú wọn nígbà tó dé wọn tó sun kan yókù ẹkún àwọn obìnrin yìí sì bà tèmi jẹ́ àwọn obìnrin yìí sì bà tèmi jẹ́ nígbà tí irú àwọn ìyá wa Aisha ìyá wa Hafsa tí a dán yìí wò ìyàwó tí ó dán tó ju bẹ́ẹ̀ lọ wò lẹ́yìn ìsìdẹ̀wò tó náà nábì ò torí ẹ̀kọ́ wọn o wọ́n tún jẹ́ ya múmi ńlọ náà ni bí ìyàwó tí ẹ̀ náà bá lé obìnrin tó ń fẹ́ tó lé dànù kò ní torí ẹ̀kọ́ lé rẹ̀ <laughs> tọ́lẹ́ lòmí ọ̀ lágbọ́yé owó ní ń jẹ́ ń tiẹ̀ nígbà táwọn ìyá wa Aisha ìyá wa náà ni wọ́n àwọn ìyá Hafsa tí wọ́n dẹ́yìn wò tán ṣé wọ́n sílẹ̀ ànábì mọ́ wọ́n kú mẹ́mẹ́ obìnrin tó sì fẹ́ fẹ́ wọ́n ṣe kí ni wọ́n lè dànù tí wọ́n náà bá fẹ́ fẹ́ yàwó bí yàwó rẹ̀ bá lè dànù kò túbọ̀ pé yóò kú ní ilé ọkọ owó rẹ̀ ṣe kí ni ọjẹ lọ́nu mo wo àwọn ìyá Aisha ti jẹ lọ títí ìyá wa Hafsa jẹ lọ tìyàwó jẹ lọ ṣe kí ni ó lè jẹ lọ kò ní kú òun lé ọkọ kankan kódà kó máa ṣe kìámù lélì kó tún máa ṣe dùhà kó máa gbàwé mọ́ndé ó lè ṣe táwọn yàrá ìṣà ṣe yìí ó wà ní ẹ̀yà màá ṣàgbákò ìyàwó mi jẹjẹrẹ náà lo jàlíbáàbù yìí tá a tó rò pé àwọn tó gbẹ́sìn yé ọgbẹ́sìn yé nínú irú ẹ̀sìn àwọn àyíṣà lọ́gbọ́ yìí <laughs> ẹ̀sìn kan náà lọ́gbọ́ yìí o àbá àwọn ìyàwó àyíṣà ṣé wò sínú ẹ̀sìn ni àwọn ìyàwó àfúsà ṣé wò sínú ẹ̀sìn ni ara àgbọ́yé náà ló ṣe kíni ló débẹ̀ òun náà àgbọ́yé kan náà nù ní a bá làgbọ́yé òun létí ẹ náà ò ní túlé ká o ọ̀rọ̀ àtún lọ dọ́gbọ́n bòmí ni o èyí ń fẹ́ lì nu kí mo lè yún ṣe ó tó wọ́ owó bíi tó ti ṣe kíni tó ti paasi òye làgbọ́yé ẹ̀sìn ni èyí yóò dí mọ́ni wọn kù ọlọ́run ò sì lé wọn kó ẹ̀jẹ̀ ni wá síwájú ummahatukum náà ni àwọn ìyàwó tó kójọ ọ̀hún náà ìyá yín ni wọ́n ìyá wa Aisha ìyá wa ní ọmọ jẹ́dọ̀la ọlọ́run recognize ẹ̀ ń sánmọ́ dọ̀la nígbà tó ṣe yìí náà tán Jibrilu tó wá ní tó ń sálámà sí èyí tó ṣe owó tó ṣe tán Jibrilu tó ṣe kíni ní tó wá ń kí kí ló tó wá kù mọ́ ẹ ṣe àmọ̀ pé ètò bí bọ́lọ̀ ti dín àwọn ọmọ ṣe nù ni wọ́n bá ti wá ṣe bẹ́ẹ̀ ní a bá wá ń win rẹ náà tó fi dọjú alẹ́ tó kádàrá tiẹ̀ nu. obìnrin wa win rẹ kò nítumọ̀ kankan ọbẹ̀ bẹ́yàwó wọn bọ̀ lé lọ kò kò nítumọ̀ ẹbí òsì gbọ́dọ̀ lé tọ́lá àwọn ẹbí ànábì ń bẹ láyé wọn ò lé àwọn àìsàn náà òun kọ́ làkọ́kọ́ òun kọ́ ẹja alágbóyè ẹ̀sìn àwọn owúnù ní tí obìnrin máa jẹ láàrin tí wọn bá yá ìjú ara wọn lọ ọyá ìjura wọn lọ nínú àwọn owó wọn máa jowú náà bí ń gbà míì al-ghiratu fil amal ẹ ìmọ̀ wọn máa jowú níbi iṣẹ́ lápèjúwe sẹ́ẹ̀rí wọ́tọ̀ bá ń bẹ́ níbi iṣẹ́ eléyìí èsì tóbi o mo sọ pé yín sọ̀tà ni ọkùnrin sóbìn mo ti sọ yóò kọjá mo ní ìtọ́ da àtijọ́ sí kínní títí ọ̀dà mọ̀ wá ń sọ owó tó wà jẹ́nẹ́rà àti ibi tí màá wọ̀ káàkiri owó ń bẹ níbi iṣẹ́ ẹjọ́ wọ́bi iṣẹ́ ńjọ́ kan náà wọ́n bẹ̀rẹ̀ fún yín pẹ̀lú lẹ́fù kan náà ẹjọ́ ń gba sálárì gan tó bá yẹ sà ẹnìkan padà ju èyí tó jùlọ wọn lára rẹ o ìlara òun náà ní ń jẹ́ owó tó bá wá gbóná jù là ń pè ń lara tó bá farabalẹ̀ tí ọba nǹkan jẹ́ ní ń jẹ́ owó ní ń jẹ́ gíptọ̀ ní ń jẹ́ owó lẹ́yìn náà láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́ owó máa ń ṣẹlẹ̀ ńbẹ̀ báwọn ọ̀rẹ́ bá kóra wọn jọ èyí tọ́lọ́mbá ní kọ́ra ọwọ́ gbé sókè nínú wọn àwọn yòókù ṣe kí ni wọ́n jowú rẹ̀ wọ́n lè jowú ẹ̀ sí dáadáa wọ́n lè jowú ẹ̀ sí aburú sẹ́wọ́rọ̀ àwọn owó tà ń wí ẹ̀jẹ̀ ń sọ fún yín dáadáa kò sọ mo ti sọ fún yín láti jò ní yọta bí tẹ̀sí yìí kò sọ mi gbogbo èèyàn tọ́lọ̀ ń dá pátápátá níjọ́ ó ti dá wọn ló ti dówú mọ́ wọn ní ni mo fi ń sọ níjọ́ tí mo ń sọ̀rọ̀ yẹn gbàtà bẹ̀rẹ̀ tẹ̀sí yìí pé ọmọ èké ọmọ èké tí ìyá rẹ̀ ń gbé lọ́wọ́ báyìí ti ń fún lọ́yàn bí ìyá bá fún lọ́yàn tó tọ́ bá gbé kalẹ̀ tó bá gbé ọmọ mi kí ló máa wọ́n máa ṣe kí ni ṣe bá ìkéré náà ń jẹ́ òun ni pé ah, ọyàn tí màmí ń fún mi ó tún gbọ́ mọ̀kàn bára tí yóò tún máa fún lọ́yàn ni ẹ̀yin lẹ́ra nǹkan ṣeré fún táyé táyé tiẹ̀ ni o bí táyé bá fi mọ̀ pé òun ni kí ni ọmọ ṣe yóò máa gbé kí bí kéde bá fi wà lọ rẹ̀ kí ni òwì ó nìkan ìdí ọmọ gbà pé tòun ni tòun ni tòun ni kí ni ṣe òun ni òun ni kò wá sọmi èèyàn kan tọ́lọ́wọ̀n dá òun mọ́ láàrin ọkùnrin sóbìn yóò máa ṣẹlẹ̀ èyí tó da àti èyí tí ò da èyí tó fúyà àti èyí tí ń fọ́jú láàrin èèyàn tí wọn bá jọ ń sàṣepọ̀ ẹni bá dáa jù fún láàrin wọn wọ́n ẹgbẹ́ láàrin obìnrin tó bá yá ìjà àwọn ẹgbẹ́ ẹ lọ wọ́n sòwú pẹ̀lú ẹ̀ káyọ̀ láàrin ọkùnrin tó bá ṣe ìjà àwọn ẹgbẹ́ ẹ lọ wọ́n sòwú pẹ̀lú ẹ̀ níbi iṣẹ́ òun ṣẹlẹ̀ ń bẹ̀ láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́ òun ṣẹlẹ̀ ń bẹ̀ ṣẹ́ra àwọn owó wọ̀nyí àdámọ́tọ́lọ̀ ń dá mọ́ ọmọ èèyàn ni mọ́dáyò náà dúró bẹ́ẹ̀. Ah. mo fẹ́ sọ ọ̀rọ̀ kan tí ó jẹ́ ìdáhùn sẹ́wọ̀n pẹ́lẹ́ kan mo ti ka alamatul ghira ghira n ta àfi mọ̀ pé obìnrin bíi kó má bínú kó má faraya kó má bí ọkọ èké bolẹ́ dé níbo nígbà níbo làwo tí bá ti ń ṣe òun ń ṣe kí ni ìjòwú nù ni bíi kó má bọ́kọ̀ ìjà tó bá rí pé ní ẹgbẹ́ ń bí iṣẹ́ bíi kó má béèrè nípa gbogbo òṣèṣì òun àti mọ̀lẹ́bí ìṣesí wo lèyàn gángan wá ṣe mawakif tòwárù fi ànìsà nìsà ìṣesí wo lọ tóbìnrin bá rí condition yẹn tó pé automatic owó ṣe kí ni owó bẹ̀rẹ̀ ìṣesí kan bẹ tóbi bá ti rí lẹ́ẹ̀kan náà kò ní lè kó ara rẹ̀ dúró mọ́ ẹ̀kan lówó ṣe kí ni lówó bẹ̀rẹ̀ ẹ jẹ́ ń bí ìṣesí bíi márùn-ún àbí mẹ́fà fún yín àkọ́kọ́ náà sẹ́rí àwọn sábàbí kan bẹ tí máa mú obìnrin jowú tó yẹ pé tóbi bá ti lè bá rẹ̀ ń kọ̀ǹdíṣàn yẹn àbí kọ̀ǹdíṣàn yẹn ṣẹlẹ̀ sí ọ̀ràn yẹn ní kó ṣe kí ni kó jowú sẹ́rí obìnrin ó ní irinṣẹ́ lára irinṣẹ́ kan bẹ tọ́lọ̀ ń fi sára obìnrin tọ́lọ̀ ń dà mọ́ ọlọ́run dà mọ́bìnrin ni bọ́lọ̀ ti dá mọ̀ yẹn ó ti dá owó mọ̀ kò sọ́gbọ́n tí ó dá sí tí òfin ní segin ni obìnrin níwà kájá ń pè ní Ádámù síkọ́tì bìnafsi ha obìnrin ò ní àfikọ́ bìnafsi kò hmm? kò jẹ́rìí ààrẹ kò jẹ́rìí ààrẹ ọ̀nà tí ó wà jẹ́rìí ààrẹ wá pọ̀ lápèjúwe obìnrin lè kọ́ jẹ́rìí ara ẹ̀ pé òun yá ìjẹgbẹ́ òun lọ kì í sábà jẹ́rìí ara ẹ̀ tí n bá ń sọ jáde pé mo yá yìí mo yá yìí kò bìlífù lẹ́mìí rẹ̀ pé òun lòún ṣe kíní òun lòún yá yìí jù níjọ́ tọkọ rẹ̀ bá ti ń lọ ní òtí máa ronú pé yóò rẹ̀ ni tọ́ wọn dá ọmọ bẹ́ẹ̀ ni wọ́n ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo lóbìnrin yóò máa béèrè pé ẹ wá sọ mi yìí ẹ wá gòmí yìí ẹ wo góòlì mi ṣé mo wà ókè torí kò bìlífù pé ìmúra òun dáa múra yòókù lọ ó bìlíf pé mo ra mi ọ̀nà tòun kọ́kọ́ mọ́ wàá wò mí òun ní ṣe kíni ní sáré sí. ádámù thikotu bin nafsi indal mar'a kóbìnrin má bìlíf wa rẹ̀ kó ń da kó má fi lọ́ọ́ rẹ̀ pé nǹkan òun gírètì gbogbo obìnrin lọ́wọ́ nílá ìyẹn lọ́fà tí wọn ò fi lè farabalẹ̀ ń ṣẹ́jú kan fọkọ kọ́fẹ́ yà omi torí ó ti wà nù àdámọ́tọ́lọ́ ń dá pé kọ́ gbà kóun lòún dáa ju òun tó òun ṣe òun satisfy ọkùnrin òun ṣe gbá yóò mọ bílíù pé òun ò ṣe tó ọkùnrin yóò mọ wá ẹlòmíì àdámọ́ni yíhun àdámọ́ni yíhun àdámọ́ni yíhun yóò mọ ètò bá ti wá rí bẹ́ẹ̀ yóò mọ jowú gbogbo gbà yóò mọ jowú yóò mọ wo pé òun kú dáa tó kí wọ́n mọ gbọ́kọ̀ òun aṣọ òun ọ̀dá tó mọ́tò tó ń lọ àwọn kan lóye tó dájú tó ń lọ bó ń bá múra títí yóò máa múra yóò máa túnra sí yóò máa ṣe gbogbo ẹ̀ yóò máa gbọ́ yóò máa wàhálà yóò máa yóò fẹ́ kẹwàá wọn dá sí kásọ̀ wọn dá sí kí bàtà wọn dá sí yóò fẹ́ ṣe yín tí wọn fẹ́ sẹ́kọ̀ rẹ̀ yóò fẹ́ fi góòlù sọ́nù kọ́kọ́ rẹ̀ máa rí torobìnrin pé gbogbo ń tóun ò tí ò tó lára òun òun gbọ́dọ̀ ṣe kó tó kọ́ máa fi lè wo ọlọ́run dá yìí mọ́ gbogbo obìnrin ni léyìí tí ó dàrú èyí ń wà lára obìnrin tó bá ti wà lára obìnrin báwọn ọ̀tọ̀mátìkì ni kóbìnrin yóò ṣe kíni kò jòwú ọwọ́ àkàwọn míì tí ò sí lára obìnrin tó ṣe pé ìtí ń fà á ìṣesí ọkùnrin ọ̀fà èèyàn tí irú yẹn ti wà lára rẹ̀ àdámọ̀ òwú ti wà lára rẹ̀ ó ti wà lára rẹ̀ títí ń gbà pé òun ọ̀dà tó òun sì gbọ́dọ̀ gbìyànjú bóun ó ti mí ti standard kódà kódà ju gbogbo ayé lọ yọmọ rò pé òun ọ̀dà tó náà ni ẹ obìnrin mi obìnrin tó bá lẹ́wà gan tó bá lẹ́wà gan tó bá ti bìlífù pé kọ́kọ́ mi tó rírù mi ó ṣe wàhálà ìwọ̀n bá nílùú ó ṣe kí ni owó rẹ̀ yóò wà limited yóò pé kọ́kọ́ gbé ẹni tí wọ́n gbé wá gbé wá irú ẹ̀ náà lóbìnrin tó bá jọmọ lówó tí mọ̀lẹ́bí ẹ̀ bá sọ̀rọ̀ fọ́kọ ẹ̀ gan yọmọ òkú obìnrin wo lọ́fẹ́fẹ́ tí dádì rẹ̀ ó ṣe fún un bí dáàdì òun ti ṣe fún kọlọ́gbé wa ká máa wò toró ti ní bìlífù kan nínú ààrẹ owó rẹ̀ ó wá ṣe kínní yóò wálẹ̀ obìnrin tí ó bá wa ní bìlífù tí ó wálẹ̀ ni o òun ò ní ní bìlífù tán o torí yóò níbi tóun ló ṣe kínní tí ó kù sí tí ó rò pé tọkọ mi bá ríru ẹ̀ ẹni tó lè satisfy níbi báyìí wọ́n lè gbàgbé mi àmọ́ àwọn tó bá ní kinní kan lára nínú àwọn obìnrin tí kinní yẹn fi wọ́n ní àyàbalẹ̀ díẹ̀ owó tí wọ́n máa ń lọlẹ̀ sí tẹni tó wò pé òun kò síbi tí ọ̀pọ̀ irú omi tó bá yá yìí gan ọkàn rẹ̀ balẹ̀ díẹ̀ yóò jowú àmọ́ yóò wà limited yóò rò pé mo ní òtẹ́lẹ̀ tí ó tó nílùú yìí àbóhùn yìí kọ́ ni àbóhùn kọ́ ni tó tún wo gẹ́gẹ́ tó tún wo rẹ̀ tọkọ ẹ̀ náà ń wò tí ń gbé pamọ́ kàkí ọkọ ẹ̀ gẹ́ ń gbé sákàkí ibi títí ń gbé sáwọn kò ní jẹ́ olójú tóbi mi <laughs> <laughs> títí tí ń gbé haúsá kí gan kò ní lójú tó kó wọn fẹ́ ibi torí ìtọ́ fẹ́ gan kèrí yanjú tán ibi títí ń gbé káàkì omi tọkọ rẹ lówó tí bàbá rẹ lówó tí ya lówó tó gbé náà ọkùnrin tó jẹ bẹ́ẹ̀ ni ọmọ gbé ọlọgbẹ lómi wà kárí kò ní adúrò retí dáàdì mi ṣe fún wọn mọ ní mọ́níjà kọ́mpìnì dáàdì mi òun náà fi ṣe kínní dáàdì mi dáàdì mi fi ṣe kínní ilé iṣẹ́ wọn yóò alọ́gbọ́bìnrin mi wá wọn lóun lóyún ní ọ̀dà àbọ̀ ọlọ́run sọ yín dé o ó lè má pè tí ì tọ́lọ́kàn rẹ ti balẹ̀ pé ah obìnrin wo ni ó ṣe kíni tí ọba ayẹyẹ máa sa burú pẹ̀lú wọn nìkan ní àwọn kò yọ̀ fẹ́ wọn òun jẹ́rí ẹ̀ kò níbi tí ń lọ toró ti ní kíní kalára ọkùnrin yẹn tọ́kàn rẹ ṣe kíni tó balẹ̀ sí síbẹ̀ bẹ́ẹ̀ náà owó rẹ̀ ọ́ dínkù ni kì í ṣe pé yọ tán lára ẹ̀ torí yóò mọ ara àwọn abì kan tí o pé èyí tí ì yìí tí ì yìí tí ì yìí tọkùnrin yìí bá rí ń bomi ọmọ lè bẹ́ dànù bíi iṣẹ́ dádì mi ó dẹ̀ ti lówó lọ́wọ́ ṣe olè dá lè tiẹ̀ sílẹ̀ o ọwọ́ akọ àwọn ìṣesí kan èyí òun bọ́lọ̀ ti da mọ́bìnrin nù kọ́ máa rí ibi tóun kù sí kọ́ wá káyà sókè pé ọkọ òun lè rí yẹn ní ibòmíì àwùtọ́lọ̀ ń dá mọ́bìnrin nù kọ́ máa gbà kóun ò pé àtẹnitẹ́mi lọ́kọ̀ òun lè rí ibi tí ó ti díyì tí ó kù ìtọ́ bá rí pé òun tí ó ṣe kí ni òun pé díẹ̀ owó tí ó lọlẹ̀ èyí bá rí pé ibi tóun ò pé sí pọ̀ owó rí ó ṣe kí ni yọ̀ háì yọ̀ háì yẹn lọ́fà tíyàwó rẹ̀ ti fi tẹ́lẹ̀ lójoojúmọ́ kọ̀ yá yìí dẹ́dẹ́lẹ̀ orí bí gbérí wọlé ni fámìlì rẹ̀ torí ṣe wọn ní jẹ́nsẹ̀ lérí rẹ̀ wọ́n lọ tún ṣe lérí wọn gbogbo àwọn àbúrò rẹ̀ wọ́n lọ ń bá tọ́ wọn gbogbo ilé wọn ọ̀dọ̀ rẹ̀ wọn fọkàn yíṣà ti ń jẹun ọwọ́ lówó rẹ̀ ò ní pọ̀ bó rẹ̀ ọ̀pọ̀ kí ló ṣe torí ó ti di pé a ah, ọkùnrin yóò rẹ ibi tó ń kù sí pọ̀ ọkùnrin yóò wà rẹ ni tí ó rìlífò nínú gbogbo wàhálà tí òun fún yìí ó lè rọ́mọ olówó tí ọ̀fẹ́ ní ti gbàgbé òun torí kò ní náwó sílé wọn mọ́ àfi kóun múra kẹ́lómi mọ́ segin ni ó wá kó àwọn sísí kan tí ó tún mọ́bìnrin jowú lẹ́yìn tọ́lọ̀ ń dámọ̀ òun là ń pè ní alghira adhatiya awi dakhiliya tó wà lára obìnrin ó wá ká àwọn gíra kharijiya ntí ó máa ṣẹlẹ̀ sóbìnrin níta tí ó fi máa segin ni tí ó máa jowú ìjọkíjọ tọkùnrin bá ti ń ṣèròyìn obìnrin míì níbi tíyàwó ẹ wá obìnrin yóò jowó kọkùnrin máa ròyìn obìnrin kan níbi tí ìyàwó ẹ wá ìyàwó rẹ ó ṣe kíni kó máa pẹ́ ha ah, secretary visa mi in fact wọ́n máa lè jò ó gbà gan ẹlẹ́jọ́ bá dé báyìí yóò máa lọ yóò máa bọ̀ bọ́tà rẹ ó sì máa dún kó kó kó ọkùnrin wọn rírì ò afọ afọ afọ fún gbé fún ọkùnrin ni ọkùnrin tó bá nílà káyì tó fẹ́ kí ilé òun máa tò tí ò fẹ́ kí ìyàwó òun máa jowú kò gbọ́dọ̀ máa ròyìn obìnrin míì lójú ìyàwó ẹ̀ ṣé ẹ̀ mọ̀ pa ń sọ wípé ní kóbìnrin mọ́ ní bìlífù nu ara ẹ̀ kó òun pé tán ìnfa kọ́ máa ṣe kí ni kọ́ máa jowú owó tí ó jẹ́ ń bẹ̀ òun pé tán kọ́ o owó pásírì mi ti tú ẹ lò yọ eléyàwó àgbọ̀kọ̀ mi ibi tí mo kù sí ọkọ mi ti rí ní ibòmíì yóò wá fẹlẹ́ yìí díbi tó kú tó kù jẹ́ ọjẹ́ yá eléyìí fẹ́ ntọ́kọ̀ mi fi ń ròyìn èyí ọkọ̀ mi ṣe tán fẹ́ fi rọ́pò bíi tẹ́mi ṣe kí ni tí mo kù sí ni obìnrin ojú òun gbà náà òun mọ́gbọ́n ọkọ̀ mi ló kù tí ọmọ jẹ kọ̀ wá sírú ìjà tó bá fi mọ obìnrin yẹn kò sírú ìjà tó lè ṣe kí ni kọ́lá tó bá pe ọ̀gá rẹ̀ àwọn fóònù kan bẹ tí iléeṣẹ́ máa ń lò tó bá pọkọ rẹ̀ sẹ́kẹ́tìrì bá sì gbé fóònù olórí burúkú òsì wá mẹ́yẹ gbé fọ́kẹ́ <laughs> yóò kọ́ gúnlẹ́gbẹ́ olórí burúkú sóòsì wá mẹ́yẹ gbé fóònù fọ́kẹ́ àwọn náà ni àwọn màdàmú ní ń pè yín kò ní lè ní sọ <laughs> kálá àwọn tí sọ ni tó ti nẹ́mbà màdàmú yóò kàn sà àwọn màdàmú ń pè yín sà òun kí ó pè mọ́ màdàmú yóò tún ṣe pèlè lérí fóònù ni kò sí tọ́fà ìwọ lọ fà á ìròyìn wá ọkọ òun bí wọn bá ti ń ròyìn obìnrin míì níbi tí ìyàwó ẹ̀ bá wà obìnrin yóò jowú lójú ẹsẹ̀ yóò sì bẹ̀rẹ̀ ìjà pẹ̀lú obìnrin tó ń ẹlẹ́ẹ̀kejì kéèyàn máa fobìnrin kan sẹ́gbẹ́ ìyàwó rẹ̀ èèyàn ròyìn rẹ̀ o àwọn ò pé ah sórí máa ń rí obìnrin kan ní parí síríìtì wa bó o ti máa ń rìn gẹ́lẹ́ kódà akẹ́yìn sí rẹ̀ máa rò pé wọ́n nígbà mi ah ọwọ́ à ń sọ fún pé àti ẹ̀ wọ́n jọ ń rìn bákan náà a ìtumọ̀ ẹni pé ó fẹ́ lẹ́nìkejì nu lẹ́nu yóò jòwú èyí ń fobìnrin kan wéyàwó ẹ̀ èyí ò jọ ọmọ yíyàwó rẹ̀ pé gbogbo dáadáa pátá ara rẹ̀ ló ṣe kí ni lọ́wọ́ kódà yìnyín róbìnrin kan tí mo lè fi jọ ọmọ lérí ilé ọlọ́run bí ìgbà tọ́lọ́ ń sá sọ lẹ́sà fún mi náà ni tó di pẹ́ni tọ́ba mi tọ́wá rí pé wọ́n ni tọ́wá yàn ọ́ fún mi ìyẹn máa ròyìn obìnrin mi lẹ́yìn náà nínú tí máa fa kó mi ò jowú lójijì tí ó bẹ̀rẹ̀ owú tí ó bẹ̀rẹ̀ wàhálà kọkùnrin máa ròyìn obìnrin kan tó ti fẹ́ rí bóyá ó ti lọ́rọ̀ pẹ̀lú ẹ̀rí pàwọn fẹ́ fẹ́ ra wọn nígbà ní wọ́n wá ń sànmọ́ rí ọlọ́wọ́n padà kọ kí wọ́n fẹ́ ara wọn mọ́ àbó ti fẹ́ rí ó ti wá ṣe kí ni ó ti lọ àbó ti kú kọkùnrin máa pẹ́ ah gbàtí lágbájá wà ń bíbá in fact gbogbo léyè dọ̀tí báyìí gbàtẹ́yìn dé báyìí nílé ń dọ̀tí obìnrin ó bẹ̀rẹ̀ wàhálà ni o ẹ sì kún ẹ ẹ tún kó lọ ọba àwọn mi ọba wà nísìn ojú yín ọba tán bẹ obìnrin obìnrin ti kó lọ yẹn wà ní ọkọ ẹ tó ń ranjú mọ ẹ ẹ lọ kó bá ń sáré síbi máa bá yín gbálẹ̀ ní ẹ lọ pé wá kó wá tún gbẹ obìnrin tí nǹkan bá ti dàyàn papọ̀ rí èyí sọ̀rọ̀ ẹ lójú ìyàwó èèyàn bẹ́ẹ̀ yẹn bá ti bẹ̀yìn sọ̀rọ̀ ẹ lójú ìyàwó èèyàn obìnrin yẹn ti kú ni o ọ wà láyé ni o àmọ́ ọ̀rọ̀ ọ̀fẹ́ ti dà yín papọ̀ rí ọ gbọ́dọ̀ ṣe èsì mẹ́nu kan ọ̀rọ̀ ẹ̀ níbi tí ìyàwó rẹ bá ṣe kínní tọ́ ọ bá ti mẹ́nu kan wàá lọ ṣe kínní wàá lọ bẹ̀rẹ̀ ni inú tí máa fa owó bí ìjòkó bá dà wọ àtìyàwó rẹ papọ̀ bí kẹ́ máa ṣe náwó ọ̀dà ẹ̀ ṣe náwó ẹjọ́ jáde ẹjọ́ ń lọ yídì ń jọ ọdún ọ̀dà ẹjọ́ ń lọ yídì ẹgbẹ́ra yín sí mọ́tò ẹjọ́ ń jáde lọ ọ̀dà kì í ṣe yun ẹjọ́ lọ supermarket tẹ́ ẹ bá ti ń lọ báwọn ìmọ̀ràn tí fún ọ tó o bá fẹ́ jà lọ́nà tó o fẹ́ kí àwọn rẹ̀ máa bú ọ tọ̀nàtọ̀nà tó sì fẹ́ délé wá gba àbùkù má wo obìnrin mi ibi dẹ́ ti ń sòun bọ́kùnrin àti ìyàwó rẹ̀ bá lọ tí bá ń wo obìnrin mi ti ń ṣe báyìí tí báyìí tí àwọn fíà sọ pé àkílẹ̀ ń wú alájí owó ṣe kí ni yọ bẹ̀rẹ̀ ni ìyọ̀ gbọ́dọ̀ wà pẹ̀lú ìyàwó ẹ̀ kọ́ máa ṣe kí ni kọ́ àmọ́ tóbìnrin bá ti rí tẹ́jọ́ ń wà tọ́wá ń wo obìnrin míì bó tilẹ̀ òkú obìnrin òun jẹ́ ìyàwó rẹ̀ ó ṣe kí ni yóò jòwú inú títún mọ́bìnrin jòwú tí ilé fi ń dàrú èyí tòdí onílélẹ́ yìí o kọkùnrin ọwọ́ bísí pẹ̀lú íńtánẹ́ẹ̀tì ọwọ́lé o ti lọ látàárọ̀ o ti béèrè rẹ o ti mọ́nítọ̀ rẹ o ti wọlé àsìkò tó wà ní pé ọwọ́lé tó yẹ pé òun ló yẹ kó fún ní attention o tún wá gbé fóònù wá gbé nẹ́ẹ̀tì òun wò òun wò òun wò òun wò sórí bó ti ń wo náà ti bẹ́ẹ̀ nínú ọmọ bíi inú ọmọ bíi ìyàwó rẹ ni wọ́n lè sọ wọn pé ṣe ti mẹ́sẹ̀gì wọn tán ṣe ti mẹ́sẹ̀gì wọn tán èyí mẹ́sẹ̀gì ẹnìkan àwọn mayu ní ń wo yóò ní lásìkò kòrónà sí mayu tó ń gbá bọ́ọ̀lù ni pàtàkì jùlọ ibi tó ti ń wo nẹ́ẹ̀tì lọ́wọ́ kí fóònù rẹ wá dún káwó káwó kí mẹ́sẹ̀gì ọ wọlé yóò ní wọ́n tó ti ń pè yín àbí mẹ́sẹ̀gì wo ni ń wọlé ta ni ń sẹ́ni mẹ́sẹ̀gì sí yín wò yìí lásìkò ń obìnrin ó jowú torí wọ́ọ̀ ló fọlá yẹ kó jowú bí mẹ́sẹ̀gì bá fi lè wọlé àfikẹ́ ẹjọ́ ọmọ tí ń bẹ nínú bẹ́ẹ̀ bá jọ mọ́ <laughs> naam bẹ́ẹ̀ bá fi lè jọ ọmọ tí ń bẹ nínú mẹ́sẹ̀gì kò sí kíni kò sálàáfíà nínú títún máa owó kọ́kọ́ jòkó lẹ̀ àbí kọ́ wà níbì kan kọ́ máa wá bá obìnrin mi sọ̀rọ̀ níbi tí ìyàwó rẹ̀ wà bó tilẹ̀ òkú obìnrin òun jẹ́ ó yẹ kó jẹ́ kọ́rọ̀ òun wà tó bá ń bóbìnrin mi bó yín wó bí kúbìnrin tó lè wù kó jẹ́ ìyàwó rẹ̀ yóò jowú kódà ìyá rẹ̀ yóò jowú nínú tí máa tún fa kí obìnrin máa jowú kọ́kùnrin máa lo àsìkò tó pọ̀ jù níta kó ṣe pásìkò tí ọmọ ìlú yóò ṣe kí ni obìnrin yóò rò pé orin ìkùnrin lónìí yóò sọ fún ọ ní pé ah, ṣé bá aago mẹ́rin wọ́n ń close níbi iṣẹ́ yín ẹ̀yin ṣe wọlé láago mọ́kànlá ń bolẹ́ lọ ẹ tètè máa wọlé àwa mítìnì ni ta ni ń ṣe mítìnì láago mọ́kànlá lẹ mítìnì wo lẹ ń ṣe ti ń láago mọ́kànlá sáwọn tẹ̀ ń bá ṣe mítìnì oníyàwó ni àbáwọn onílọ̀ báyàwó tí wọ́n ni ah, ọmọ pé mi mo ní ilé nǹkan kan tọ̀ sẹ́yìn fẹ́ ṣiṣẹ́ kú ni bẹ́ẹ̀ bá ti ṣe èèyàn gbádùn ṣe rẹ̀ ní àsìkò tẹ́ wọlé tẹ́ gbádùn tẹ́ jẹun ẹ̀ má ṣe mítí níbi iṣẹ́ mọ́ kéèyàn ó tètè máa kéèyàn máa pẹ́ńta yìí máa fa kóbìnrin ọmọ ṣe kíni kọ́mọ jowú àwọn bi àyè ti jowú nù máa bóbìnrin mi sọ̀rọ̀ yóò jowú máa wo obìnrin mi yóò jowú máa ṣáàtì lérí nẹ́ẹ̀tì obì yóò jowú kí mẹ́sẹ̀jì ọmọ wọlé sí fóònù ẹ lójijì lójijì inú ilé obì yóò jowú kí wọn kẹjọ máa lọ kọ́ máa ranjú bómi omi ó jowú kọ́ máa pẹ́ǹtà jùgbà tó ń lò ní nílé lọ omi ó jowú lẹ́yìn náà kọjá sí pé ibi tó o ti ń ṣiṣẹ́ ó kílíà síyàwó rẹ pé àtọkùnrin àtọmi sọ sọ sọ sọ lẹ́sìn mẹ́ gbogbo yín omi ó jowú rúbẹ̀ wọn náà omi ó jowú omi ó jowú lẹ́yìn náà kéèyàn máa gbé ọlá fẹ́ lòmíì lérí ìyàwó rẹ̀ kọ́dà kọjọ́kùnrin omi ó bọ́kùnrin yẹn jowú kí a máa sọ̀rọ̀ pé ẹ broda mi báyìí òní broda rẹ báyìí wọ́lá ọ̀tá rẹ ni ìyàwó wọn jẹ sí broda rẹ o torí ó rí pé wọ́dà yìí fẹ́ gbọ́kọ ní ọwọ́ mi àwọn àyè wọn yìí ni àwọn àyè rẹ tóbìnrin ti ṣe kínní títí jẹ owó àwọn àyè tóbìnrin ti jowú rè àwọn àyè tóbìnrin ti jowú ni pẹ̀lú ògo ọlọ́run lónìí a ti sọ̀rọ̀ nípa owó obìnrin àpẹẹrẹ tá a fi mọ̀ pé obìnrin jowú a ti sọ a ti wá sọ iye owó tó wà a wá sọ àyè tóbìnrin ti jẹ owó ibi tá a ti wá gbéṣẹ́ nígbà tó bá di ọ̀la pẹ̀lú ògo ọlọ́run òun ni alghiratu almadhmuma bayna rijali wannisa owú tí ọ̀dà ti ń ṣẹlẹ̀ láàrin ọkùnrin àti obìnrin àti èkejì tá a sọ kí wàá ní ìlàjú ẹ̀ kí ni solution rẹ̀ wa sallallahu ala sayyidina muhammad wa ala alihi wa sahabihi wa sallama taslima allahumma arina alhaqa haqqan.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 وسلام على المرسلين والحمد لله رب العالمين